أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته أدعو أقول فوق الله أبا ọba alágbára أبا ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìjẹ́ fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bí ọdún iléyá Eidul Adha ti 1441 tó kù tí ò tó ọ̀sẹ̀ kan mọ́ tó kù ọjọ́ mẹ́fà lónìí abẹ́lọ́ kó jẹ́ ká jẹ́ ọ̀kan nínú àwọn tí yóò ṣe ọdún náà ká dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lókè yèèpẹ̀ lẹ́ni tí yóò rí ọ̀nà ọlọ́run tọ́lọ́run bá lékè ọlá tí yóò yọ̀nà sí wa ẹ̀yin arúgbó ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ a fẹ́ sọ àsìkò wa lò torí àwọn tá a fẹ́ yanjú ó pọ̀ àwọn mọ̀sáyìl tó jẹ jáde ó pọ̀ púpọ̀ a máa mú àwọn issues yẹn ní kọ̀ọ̀kan a máa mú wọn ní kọ̀ọ̀kan ní pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run agbọ́nrin ńlá méjì ni la fẹ́ gbé yẹ̀wò ìkọ̀kánú àwọn agbọ́nrin sì rèé ó lè gba àìmọye fàá tọ́já sí pé àìmọye aaf òun láti dìkọ́sẹ̀ àwa fẹ́ kó méjèèjì pọ̀ níwọ̀nba àsìkò péréte kọ́lọ̀ àwọn asọ́nà òun la pè ní àkàmùlù udhiya àkàmùlù udhiya wàsọ̀lá tilẹ̀ ẹ̀yìn àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ẹran léyá ní pípa àti kíkírun ọdún léyá àwọn àdájọ́ wo ló tún rọ̀ mọ́ eléyìí tá a fẹ́ gbé yẹ̀wò àwa mùsùlùmí kákọ́ lọ dúpẹ́ ń sàwa ní mùsùlùmí ẹni tí ń jọ́sìn tá a máa sin nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ẹni tí ń wa Muhammad sallallahu alayhi wa wa nínú nǹkan tí a fi bẹ̀rẹ̀ ni wípé àsìkò tó di pàlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó dé àwọn kèfèrí àwọn náà ní àwọn ọdún tí wọ́n máa ń ṣe ìyẹn ló fà nínú àdìsí àfa wa Anas ọmọ Malik kọ́lọ̀n kó bá ní yọnu sí wọn wọ́n ní kọ́dìmọ̀ nàbíyù sallallahu alaihi wasallam wàlhálìl madina yawman yẹ̀làbúnà fíhì mọ́ fílíjà ìlújà ìbátá nàbí sallallahu alaihi wasallam àti mọ́bá nàbí ìṣèlú ọlọọsọ dị di ànábì nígbà tọjọ́ ọmọ ya years ó lu ọdún mẹ́tàlá ní maka ó dọmọ fifty three years ló fi ṣe é jà lọ sí ó lo ọdún mẹ́wàá ní Mẹ̀dínà ànábì kú lọ́mọ sixty three years gẹ́gẹ́ bí Abdullahi ibn Abbas radiyallahu anhu màbá ti ẹ̀ lẹ́yìn bàbá dé yẹn ọba àwọn èèyàn nígbà àjà ìníyà wọ́n ní ọdún méjìlá kan tí anabi wa ní tọ́ba rí bẹ́ẹ̀ o ẹ̀yin èèyàn yìí kọ́ dímtò àlẹ́ ikọ̀ wàlákùn yọ̀ọ̀mọ́n tẹ̀lẹ̀ àbúnà sí iná sílì jà ìyà àwọn ọjọ́ méjì kan bẹ tẹ́ ẹ fi máa ń ṣeré tẹ́ ẹ fi máa ń sawẹ́wà tẹ́ ẹ fi rò pé ń sọdún nígbà jà yìí ẹ̀yin mùsùlùmí bẹ̀ tí wàá gbà fúlàmù báyìí tẹ́yìn ará àmàdínà ti di mùsùlùmí kọ̀bí àbídálà kó mọ̀ òun náà ní kí làwọn ọdún yẹn nahar wa yawmal fitr ọdún iléyá ọjọ́ tá a máa fi ń gún ẹran àti ọdún òtúnú àwẹ̀ nígbà tá a bá gbá àwẹ̀ tán adúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ tó ti wa ọdún tó lọ máàkì láti wa ni. afọ lọ ọmọ ti ń ọdún nínú Islam ọdún méjèèjì tá min arkanin Islam ó ní í ṣe pẹ̀lú orígun ńlá méjì nínú orígun márùn nínú òpó márùn tó gbé islam dúró gbogbo wa láti mọ̀ pé islam five pillars of islam imani òun lòpó alákọ̀ọ́kọ́ irun òun lòpó ẹlẹ́ẹ̀kejì káyọ̀ zàkà tá a bá lówó lọ lòpó ẹlẹ́kẹta nígbà tá a wẹ̀ tọ́jọ́pọ̀ ẹlẹ́kẹrin tí a jì tọ́jọ́pọ̀ òun tiẹ̀ ó ní sàálùkù bí síyá nígbà tá a bá gbá àwẹ̀ tán àwẹ̀ rọ̀mọ̀bọ́n tá a sin lọ́n fódìdí twenty nine days àbí thirty days ọ̀rọ̀ wa wá tó pé ká lọ sin lọ́n ní eid á wà lọ kírun ìyẹn ló fa ìtùnú àwẹ̀ ṣùgbọ́n ibi ìléyà tiẹ̀ òun ní sàálùkù bí lahaj nígbà táwọn alálàájì bá gun àràfà ọjọ́ kejì ẹ̀ làwọn ọmọ wa fẹ́ràn léyà a ti ṣàlàyé kọjá nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a ti lọ́sẹ̀ tó kọjá nínú ọjọ́ mẹ́wàá oṣù dùlẹ̀ síjà yìí bí wọ́n ṣe fẹ́ ká gbáwẹ̀ àtún ní fásitì òṣùgbò lórí eléyìí àwọn bá àbá tí ní ájì ká gbáwẹ̀ ju àràfà ẹ̀sìn ọdún méjì lọ́lọ́wọ́n bá wa parẹ́ àti ọdún iléyá òun ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj jama àwọn alálàájì ọ̀wà lókè àràfà ní ọjọ́ kẹsàn-án òdòdó lẹ́sìn tí wọ́n máa ṣèrántí ọlọ́run tí wọ́n máa tọrọ oore lọ́dọ̀ ọlọ́run àwọn tó àbá wá sí ní hajj àwọn gbààwẹ̀ tó bá ti dọjọ́ kejì rẹ̀ á máa wá pa ẹran lẹ́ni tá a máa fi jọ́sìn fún ọlọ́run ọba àlekè ọlá àsọdún wa méjèèjì rèé alákọ̀ọ́kọ́ ọlọ́run máa tiẹ̀ ọlọ́run ló yan ọjọ́ méjèèjì fún wa ká fi máa sọdún ẹlẹ́kejì ni pé ọdún lọ nínú ìsìláàmù nígbà táwa bá sin lọ́run tán a tó ń fi ọdún náà a tó fi ń sin lọ́run ni à ń fi ọdún a fi ń sin lọ́run kì í ṣe fáa fi ń sèrànù tiwa ilé òbí jásí pé nta àsìkò bẹ̀rẹ̀ ọdún òun ni kakọ lọ kírun fọlọ nígbà bá ti á kírun á pẹran á mọ̀ wá gbádùn ọdún wa lọ torí táwọn ọdún yìí ìrántí ọlọ́run náà ló tán bá dé tọ́ba wá rí bẹ́ẹ̀ àlùkùbíhíyà ẹran tí wọ́n fẹ́ ká lọ́jọ́ kẹwàá oṣù dùlẹ̀híjà yìí òun lẹran tá ń pè ní ubíhíyà ẹran ọdún iléyá ẹran tá a fi jẹun ọlọ́run jẹ́mọ́ọ̀ àáfàá ní ewu ẹran yìí òun lẹ́ran kan tọ́jọ́ sí wípé yuzaka takọ́rùbà nílọ̀lọ́ ìtàhálà fi àjáàmì náà bìṣàrọ́ ìtẹ̀màṣoṣọ ẹran kan tọ́jọ́ sí wípé apá ẹran tí wọ́n máa ń pa ni láti fi súnmọ́ ọlọ́run ọba àlekè ọlá wọ́n ń fi ẹran yìí súnmọ́ ọlọ́run wọ́n fi ń jọ́sìn fọ́lọ́run láwa mùsùlùmí èyí ò ní ọmọ kó ọ̀rọ̀ sí àwọn oníròyìn ilẹ̀ Yorùbá àti wáńbì lẹ́nu tí wọ́n bá fẹ́ ròyìn lọ́jọ́ ọdún wọ́n làwọn mùsùlùmí wọ́n ń sọdún léyá ní ìrántí ànábì Ibrahim ẹni tó fẹ́ fi ọmọ rẹ̀ rúbọ níbo lẹ́sẹ̀ rẹ̀ ti ń rúbọ mùsùlùmí èsẹ́lẹ́bọ àwọn èrúbọ a máa ń sin Ọlọ́run ni a máa ń dúpẹ́ fọ́lọ́run ni a máa ń rántí Ọlọ́run ni àfẹ́ràn léyá ẹran kan ní tá a máa ń pa pẹ̀lú pa a fi ń súnmọ́ lọ́run pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tọrọ̀ mọ́ pada padà lori lórí àwọn mọ́jẹ̀mú tí ó rọ̀ mọ́ yẹn. àǹfààní ní ajma'a wakọ̀dí ajma'a al-muslimun ala mashru'iyyati al àwọn àfáà mùsùlùmí ẹnu wọn kò wọn ẹnu lórí wípé ẹran léyà ìkápá o ṣẹ̀rí àlùgbé wa bẹ̀ nípa àṣelófin ni òfin ọlọ́run òun ni ká ìlànà ọlọ́run òun ni kápẹ̀ràn iléyá gbogbo ẹni tó bá ti lè lówó lọ́wọ́ kó gbìyànjú kórí fóun pẹ̀ràn iléyá torí pé ntọ́lọ̀ ṣe lófin ni ọlọ́run bá ń sọ fún wa Muhammad sallallahu alayhi nínú súrà pàtàkì tí gbogbo wa máa ń kà yẹn ọlọ́run ni fasọ́lì bíkà wà ní ha fasọ́lì bíkà wà kó o líbi àwọn mùsùlùmí nù rún ẹ kírun ẹgbẹ́rún léyà dúró fọ́lọ́ èyí òun pé ìrún ọlá kọ́ máa ń kí wà ní hà lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá wá ti gbẹ́rún dúró fọ́lọ́ ń tán ẹ̀pà ẹ̀ràn léyà ẹ̀bùn ẹ̀ràn léyà àáfà lélẹ̀ yìí òun àwọn àáfà onítẹ̀sí wọ́n ní tọ́lọ̀ ń gbàlérò nínú àyà yìí òun náà ní pé kí ni o àlè òde híyá bá dà sọ̀lá sílẹ̀ yìí àti àmọ́ pa ẹ̀ràn léyà lẹ́yìn ìgbà tá a bá ti kí ìrún ọdún tán eléyìí ni ẹ̀rí tí àwọn àfáà lò nínú súnà àwọn àdìsí náà pọ̀ tó fi hàn pé ànábì wa sallallahu alaihi wasallam àtàwọn sàábé rẹ̀ àtàwọn ẹni eré tọ́tẹ̀lé wọn àti àwọn àfáà mùsùlùmí àti àwọn mùsùlùmí òdodo pé ìdàsíkò tiwa yìí náà wọ́n máa ń pẹran léyà àfáà wa Anas bùnà Malik tó jẹ́ ọ̀kan nínú àwọn sàábé pàtàkì tó sin ànábì láti kékeré tó ń wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam láti kékeré Anas sọ wà pé bọ́ọ̀hàn nàbí yù sallallahu alaihi bikabushain amlahain akọrọmẹin zabahawuma biyẹdi wasamma wakaba ó nípa nàbí sallallahu alaihi wasallam ọ̀pá àgbò méjì tó jọ sí pé àgbò yẹn àgbò funfun ni ṣùgbọ́n tó ní dúdú níbi ojú àti níbi orókún ó tún jẹ́ àgbò tó níwo ànàbí sallallahu alaihi wasallam ó sì pa fúnra rẹ̀ ó dákọ ọlọ́run ó sì dákọ ó sọ kọ́lọ̀ ń tóbi ó sì dá kọ́lọ̀ kí ni ìfẹ́ ni pé bísmìláì Allahu akbar ń tà fi pẹ̀rẹ̀ léyà náà nù kò jù bá ń lọ bọ́jẹ́ máa kì í kọ̀ bọ́jẹ́ pọ̀ fẹ́ pẹ̀rẹ̀ jẹ bísmìláì Allahu akbar èyí fi wá pé kápa ẹran léyà òfin ni nínú ṣẹ̀ríà Islam ẹran tá a sì fi máa ń jọ́sìn fọ́lọ̀ mi afẹ́mọ̀ máa mọ́sálà yẹn kọ̀ọ̀kan ká lè débi tó pọ̀ kí wá ní hukumul udhiya hukumul udhiya kí ni ìdájọ́ pípa ẹran léyà yìí àáfà aláwọn onímímọ̀ wọ́n fi mọ̀ ara wọn lórí ẹ̀ àwọn àáfà onímímọ̀ wọ́n ń fa àwọn ọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ká mú ọ̀rọ̀ méjì tó súnmọ́ra wọn tó nípa jù wá nínú ọ̀rọ̀ àwọn onímímọ̀ alákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ táwọn onímímọ̀ sọ òun ni wípé ẹran yóò wà wọ́n ní pa ẹran ọ̀ràn ni àwọn tó sọ bẹ́ẹ̀ nínú àwọn onímímọ̀ afọ awa láì wọn wà nù wọn afọ awa rọ̀bíà wọ́n wà nù wọn alìmọ́mù àlàùzáì wọ́n wà nù wọn kódà àárẹ̀ àwọn kan náà àwọn bábùlì àwọn kan náà àwọn ọmọdé àbùmọ́mù màlìkí náà ṣùgbọ́n ni ṣùgbọ́n àwọn kan nínú àwọn màlìkíyà náà wọ́n lọ́ràn yàn ni àwọn tí wọ́n ní ni ìpè dandan ni a gbọ́dọ̀ pa ni àwọn náà wá fi fẹ́ni tó bá lówó lọ́wọ́ tí nǹkan rọrùn fún fẹ́ni tí jẹ rọrùn wọn lọ́rọ̀ yẹn ní kọ́ pẹ̀ràn léyà kọ́mọ̀ sàwọn sọ́lọ́ kọ́ ẹran léyà yìí torí pẹ̀ràn ìjọsìn ni ẹran turban ẹran takorub ẹran tá a fi ń súnmọ́ lọ́run ni àwọn yẹn ni ẹ̀rí tí wọ́n lò ara ẹ̀ ní ayàtọ̀lọ́ fasọ́lì pé àfẹni kọ̀máǹdì ni pé ajẹ́pọ̀ ọ̀rọ̀ yẹn ni lọ́dọ̀ tiwọn wọ́n tún lo àdìsí júndù bónú sùfìyàn àdìsí sàbí kan tí ń jẹ́ júndù bónú sùfìyàn àdìsí yìí ìmáàmù Bukhari gbà wá ìmáàmù Muslim náà gbà wá àwọn yọ ìdájọ́ ń bẹ̀ ni kìí ṣe pé bá àdìsí yẹn gangan sọ nìyẹn àdìsí yẹn ó ń sọ nípa wípé kéèyàn ọmọ pa ẹran ṣáájú ká tó kírun anábì sallallahu alaihi wasallam kọ́bùlà ayùsọ̀lì àfàlìyòid màkánà àwùkọ̀rọ̀ anábìlẹ̀ tó bẹ̀rẹ̀ lè pa ẹran ṣáájú ká tó kírun kọ́ ya dábẹ̀ ìpadà wàmọ̀lámùyọ́gbà fàlìyọ́gbà ẹni tí ọba wá sí ìpa ẹran tí ẹ o tá a fi kírun àhán kọ́yẹ̀sẹ̀ wá pa ẹran ẹni tó pẹ̀ràn léyàmù àwọn ní pé káwọ sáà lóbi àtọ̀là ń sọ ẹni tó bá ti lè pa ẹran ṣáájú ìrun kọ́ dábẹ̀ jama àwọn tó mú ẹ̀rí wọn bẹ̀ yẹn wọ́n tún mú àwọn ẹ̀rí mi wà bí àdìsí àlùbárọ̀ ṣùgbọ́n bí tá à ń lọ́pọ̀ kára máa mú ní kọ̀ọ̀kan àáfàá nípa bá wò ó àwọn tí wọ́n sọ báyìí nínú àwọn onímọ̀ tán lọ́rọ̀ ẹ̀yàn mi àwọn náà fi mọ́jẹ̀mú sí pé pẹ̀lú mọ́jẹ̀mú kí ara kọ́ rọ́ọ̀yàn kí dẹ́kun wà kéèyàn olówó lọ́ọ̀sì rẹ̀ ràn léyá tí wọn ò sì ní máa lè kí. àwa rí nínú àwọn onímọ̀ táwọn sọ wípé alìóbíhíyà súnàtàn wà láìsàt wà àjíbàtàn wọ́n lẹ́ran iléyà súnà ni arínú wọn tán ní súnà tó ń mọ̀ àkàdà wọ́n ní súnà tá àkàtà máa ni ṣùgbọ́n kéè sọ̀rọ̀ yẹn wọ́n ti kò pé àwọn tó lọ́rọ̀ yẹn náà ni wọ́n ti yọ nǹkan kan kó ń ẹni tí ó bá ti lówó lọ́wọ́ tí àti alọ́rọ̀ yẹn ni fún tó dípẹ́ láyé lọrụ lọ́rùn náà sá ìlànà àfàhà ọlọ́run ní làbọ̀ ẹ̀ nìkan lọ́rùn àfi tọ́lọ́ fún yẹn nígbà tó jáde ẹnìkan olówó lọ́rùn ìfún àti lọ́rọ̀ fún ṣùgbọ́n àwọn ní sọ̀rọ̀ yẹn yìí ìtumọ̀ ní ìbẹ́ a lè fún òfin ní ọ̀wọ́n ìtumọ̀ ní wípé èèyàn ṣùgbọ́n tó bá tún wo àwọn nǹkan míì tó tún jọ̀rọ̀ èèyàn jẹran iléyà lọ ó lè má pẹ̀rẹ̀ iléyà màá tún má pẹ̀rẹ̀ wá bí ìsìn láì tààlà wọn lọ́ àlà pẹ̀lú àwọn àlàyé èyí tó rinlẹ̀ jù lẹ́mìí wa òun ni pẹ̀rẹ̀ iléyà súnà kan tí wọ́n kan pamọ́ ni torí gbogbo ọ̀n tànàbí àtàlà ló láyé kọ̀sọ̀ ní tànàbí ọ̀pẹ̀rẹ̀ ká fọwọ́ yẹpẹrẹ mú ṣùgbọ́n kò dé fún ọ̀ràn yàn téèyàn ọmọ wa banújẹ́ nínú tí wọ́n tẹ̀lé Yorùbá ẹnu ọ̀bẹ fẹ́lẹ̀

ṣùgbọ́n àwọn náà ti kún pé pẹ̀lú kárọ̀ ọ̀rọ̀ ọ̀yàn kéèyàn olówó tí ó fi ra ni kí ló dé tá a ti wá sọ wípé kèé sọ̀rọ̀ yẹn tú láàṣì àwọn àfa àtàn sọ bẹ́ẹ̀ wọ́n mẹ́rin wà wọ́n lẹ́rìí àkọ́kọ́ táwọn òmùwà làbí ìyàwó àwọn òṣàlámà sọ́dọ̀ ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó nípa nàbí ni pé ìgbà dákàlá ti làásì wà àrọ́dà pẹ́ẹ́pẹ́ rẹ̀ léyà ẹ má mú nǹkan kan nínú ọ̀rọ̀ àbẹ́ ìkànnà ara yín wọ́n ní tó bá jọ̀rọ̀ yẹn ni kò ní jẹ́ pé gbèrò èèyàn lè gbèrò ó sì lè má gbèrò wọ́n láti ti fi hàn pé kéè sọ̀rọ̀ fẹ́ni tó bá bá sì fẹ́ tó fẹ́ pa ẹ̀wọ̀n sọ. wọ́n di wípé àwọn èèyàn sọ di ọ̀rọ̀ A ní pẹ̀lú àmọ́ ìwò nínú àbúsùrọ̀ ìhà nínú àwọn tọ́kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn nígbà àwọn tọ́tẹ̀lá àwọn tàbí ni ó ní rọ̀ àìtù wa wà úmọ́rọ̀ wà mọ́ yùdọ̀ ìyá nínú mùsọ́nàfù àfàwà abdulrazak àti súnánù alìmọ́mù albayhaki ó lóun ara òun rí sàbẹ́ pàtàkì rọ̀bí rọ̀bí ó lóun fojú ara òun rí wọn láwọn iléyà iléyà kan bẹ tọ́jẹ́ pé àwọn méjèèjì ọ̀pẹran bọ́yá kò àti pẹran ó sí wípé a lè rí ọdún iléyà míì téèyàn ní pẹran pàápàá irú àsìkò tá a wà yìí kọ́nà bá ní ká covid-19 lẹ̀ àìmọye ètò ọrọ̀ ajé ló ti dojúrù ó lójú tísà tọ́jẹ́ private school teacher tàtẹ́ẹ̀rì tí ó ọdún lọ tó bá ń léyà lọ́dún yìí ó tún níṣẹ́ bọ́yọ̀ tàbí jákà bọ́yọ̀ wọn náà lọ ṣe bísínẹ́sì kan kètò wọ́n sọ̀rọ̀ fẹ́rẹ́ skul tìjà sí kan àìmọye tó ti dádúró bíṣọ́ láti april tí òrówó kankan ti ń tọrọ jẹ ṣùgbọ́n ọ̀tọ́lọ̀ bá sàánú tó rí pé à nílù ìfèrí náà kódà ìwọ́ tó lágbára kọ́ ọ̀ra ẹran mẹ́wàá twenty kó fún àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ó gbà ládá lọ́dọ̀ ọlọ́run lórí ẹran kọ̀ọ̀kan ó gbà ládá ara kó ṣe dáadáa táwọn èèyàn ni ṣùgbọ́n bá ń sàlàyé ni wípé Abubakar la sọ̀rọ̀ rẹ̀ yìí àfọ àwọn awúmọ̀ ìlà sọ̀rọ̀ yìí nínú òjò tiwa yìí àwọn méjèèjì náà lóore jùlẹ̀ yàrá ìwà Muhammad sallallahu alaihi wasallam àbúsọ̀rọ̀ yà lóhùn wọn tí wọn pẹ̀ràn léyà bóyá kò sàgbára. jẹ̀mọ́ àtúwárí àrí asaru mi àríṣesí ìkànnì àwọn sàbí abúmọ̀ Sa'ud al-Ansari sí òun ní ìnílà abà wà ìnílà tára sí rọ̀ mi mo lówó tí màá fìrà lọ́wọ́ kìí ṣe pé mo ta ohun o màkàáfà tán àyàrọ̀ jìrọ́ ní àná uhasmon alájà ó ní tí ọ̀jẹ̀ ń pa ẹran léyà òun ni pé káwọn aládùúgbò mi ọmọ wà mọ sí àtọ̀fíà látara pé mò ń páyà mò ń bẹ̀rù káwọn aládùúgbò mi ọmọ àsọjú wípé ọ̀ràn yẹn ah tí ọba ti pẹran lọ́dún yìí ẹnu ọ̀bẹ ṣe kí ni o ẹnu ọ̀bẹ ti sílẹ̀ jama Abu Mas'ud nínú àwọn sàbẹ́ ara àwọn ará Mẹdínà ni alansari olóhun olóhun gbà mí òun ò ní pẹran tó wọ́n sì jẹ́ pé wà ní làmù fìràn ara rọ̀ mí mo lówó ẹran iléyà lọ́wọ́ ṣùgbọ́n mà káàfàtà á ń yàrá jìrọ́ ní ànáhù hatmon alájà káwọn aládùúgbò mi àwọn tá a jọ ń gbé kọ́mọ̀ wà rí kó ti lẹ́mi lórí pé mo gbọ́dọ̀ pẹ́ran jọmọ́ irú ẹ̀ lọ máa ń láwọn ọdún tí wà lẹ̀ Yorùbá yìí ọdún kan ọdún kan kò sówó fún ọkọ̀ bá pẹ́ran kọ̀ wà nílé lọ yọ ó lè mọ́lẹ̀ lọ mọ́sálásí gan COVID-19 wà tọ́lọ̀ ọba ní kọ́ irú náà làwọn èèyàn ò fún lẹ́ràn ṣùgbọ́n ẹ̀hà fáwọn tí ò ní ìyẹn ni tọ́wà àwọn ṣẹ̀ríà mọ́ wá ń sọ pé irú sàbé tó lóhun aláàmọ́ ọ̀rọ̀ òun jọ mí nǹkan tó wò ní pẹran a tó lè fojú mi wò àwọn àlùkùkù wàlúwàjìbà àwọn tó jọ̀rọ̀ yàn àtàwọn ẹ̀tọ́ yàn tó yẹ kéèyàn ó ṣe ọmọ ní tàfà búlù èèyàn máa ń fo nípa ó lè ti jura wọn lọ ẹjẹ́ fún yín lápẹ̀rẹ̀ ó ti ṣẹlẹ̀ bí ilé ọdún méjì àbọ̀dún mẹ́ta sẹ́yìn àtẹlẹ́yà tán báyìí bọ́yá bí ọ̀sẹ̀ kan òun làwọn ilé ẹ̀kọ́ wọlé èmi gẹ́gẹ́ bíi tíṣà sùkú mo rí òbí tó pè ní pé ustaz àwọn ọmọ yín sọ̀rọ̀ sálárì àná ni mo ẹ̀sẹ̀ gba sálárì mi iye owó tí mò ń iye tó kù rè tí bá ẹ lè ra ẹran ilé tẹ bá wọlé ọ̀sẹ̀ mẹ́rin bá wọlé jókòó lé ní o kò ra yúnífọ́ọ̀mù fún wọn kò ra fẹsibúùkù kódà kò sówó tí máa oṣù ọ̀sẹ̀ mẹ́rin wọ́n èjókòó lé o ẹ sọ fún wọn nínú kárara sọdún léyá kí n wọn bọ́ asálárì mi tó kù tó bá wọlé àwọn tó bá yẹ ká ṣe ká nígbà wọn ti sálárì mi ní kọjá pé wọn ò ní wá <laughs> wò irú òbí òkè ti pọ́fẹ́ sáwọn ọ̀hún àwọn ọ̀ràn yẹn wípé ni kí n bá sì fẹ́ràn léyà àwọn èèyàn léyà ṣùgbọ́n táwọn kọ̀sẹ́ni sọ́rẹ́dì àti bá ń sanwó sùkúù fíìsì ọmọ àmì wọn ó máa fi ní ṣe yẹ̀yẹ́ ni pé kẹ́ẹ̀sì máa wo màálù lọ́pàá ń jọ léyà olùsí ara rẹ̀ àti kó dàtà àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ ń jókòó kalẹ̀ òun kìí ṣe fáà dis correct ẹni sùn nìkan ẹ ni táwa náà gbìyànjú àti ṣe kọ́lọ̀ kó buwara sí i ṣùgbọ́n àwọn àfáàfẹ́ ní ń kó ọ̀rọ̀ wọn fẹ́ wa pàápàá pẹ̀lú ṣe sí àwọn tàbí tá a tún rí ṣùgbọ́n wọ́n tó ọba wa lówó tára dé ọ́ jọ̀ọ́ mọ́fà wọn pa tó bá lè pẹyọ kan fún pàǹjọ kejì fún pàǹjọ kẹta fún pàǹjọ kẹrin àáfà lọ́jọ́ mélòó la fi wá máa ń pa ẹran iléyá àmọ́ àwọn mọ̀sáìlù yẹn kọ̀ọ̀kan èyí tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé yawmu nahar wa ayamu tashrik yawmu nahar wa ayamu tashrik jama a máa pa ẹran iléyá lọ́jọ́ iléyá gangan on the ten dùlẹ̀ àti àwọn àyámù tẹ̀sírì àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé tá a fẹ́ káwọn alálàájẹ́ ọ̀wà ní mímọ́ ìyẹn ọmọ ẹjẹ́ ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àtọjọ́ kẹtàlá bùnìhíjà ọjọ́ ọjọ́ mẹ́rin torí pa àti rádìdì pé gbogbo àwọn àyámù tẹ̀sírì ìyẹn zábọ́tù pípa ẹran bẹ́ńbẹ́ pípa ẹran léyá a tó ráwọn àfáà ń fa gan ibùdó kọ́ yìí àlùjọ́sí àwọn mú ọ̀rọ̀ wá tọ́pọ̀ lórí ẹ̀ ṣé ọjọ́ ọ̀ǹdìtẹ́ẹ̀nì gan ló lóore jùlọ dún ni àbọ̀ǹdì náà ìtọ́jẹ́ yá ọmọ ọ̀rọ̀ méjì náà ni ọbẹ̀ nù àwọn ọjọ́ ló lóore jù àwọn míì ní ọjọ́ tá a pa ẹran gan ló lóore jù ṣùgbọ́n yìí kọ́ mọ́sálà ní nǹkan mọ́sálà ní wípé nígbà lè rí pé ọjọ́ tó lóore jù gan ẹni tó bá pa ẹran tiẹ̀ ní yaumu nahar èyí ọjọ́ kẹwàá ọjọ́ iléyà gangan ó lóore jà àwọn ọjọ́ yòókù lọ èèyàn wá lè kọ̀ bá o tún lè pa lọ́ndì lẹ́fún ọ̀dì lẹ́fún lówó tó yọ sí wọ lọ́wọ́ ìrọ̀lẹ́ ló tó lọ rẹran o lè pa lọ́ndì twelve ìwọ òtò lọ́wọ́ lọ́ndì twelve ọdọ́ndì thirteen o lè pa lọ́ndì thirteen tó bá ti lè jì báwọn ilé yàtọ̀ dọ́dún tí ń bọ̀ mọ́ dára rẹ láàmú mọ́sálà eléyìn náà àtìyànjú ẹ̀ báwọn mọ́sálà ní ìtúni wípé sáà lè yáwó ra ìrànlẹ́yà mọ́sálà yìí wọ́n bí àìmọye àwọn àfáà wa lágbàáyé bàbá àbáfọ́lù tèmi nù ń bẹ lórí ẹ̀ bàbá ìdùnnú bá zù kódà àwọn ń bẹ lórí fóònù mi dìbò mọ́ kàtà láìpẹ́ àtàwọn fàtàwà ní ìfàwọn ìfà àwọn alájú náà ní ní sọ̀rọ̀ oríṣiríṣi àwọn àfáà ní ní fàtàwà lórí ẹ̀ sọ́márì kù lásọ̀tù lè kọ̀ ìfàwọn àfáà sọ ni wípé yíyáwó ra ẹran léyá fẹ́ni tó bá rí wípé dídá padà rẹ̀ ìrọ̀rùn lọ bá dé kò sí tó burú bẹ́ẹ̀ aléyáwó ra ẹran léyá ṣùgbọ́n ni tó bá jẹ́ sí wípé ìlera ni ó fi sanwó ẹran léyà ìmọ̀ ìyàwó Abubakar ọ̀bí aláàánú húmọ́rù àwọn tó lóore jùlọ húmọ̀ ìlàsọ yìí o ọdún tẹ́ran léyà ọ̀yọ́ wọn ò torí ẹ̀kan mọ́ lọ yíbí o wọn ò torí ẹ̀kan mọ́ sí o lákàrẹ́ǹsì nínú tó fi lè yé wa ẹnìkan sálárì ànàní July 31 láàṣẹ léyà ní ìjìrà 1441 tó ṣe déédéé 2020 sálárì rẹ̀ ò tí ì wọlé two hundred thousand ló ń gbà ní sálárì two hundred thousand ni ó sì níyàwó kan ọmọ márùn láàrin oṣù kan wọ́n èèyàn kọjá one twenty thousand bíi kó fi yóò fi sàárà bẹ́ẹ̀ yóò tún fáwọn fámìlì bẹ́ẹ̀ bíi kó máa fi bíi fifty thousand pamọ́ lóṣooṣù ṣùgbọ́n torí pé ìtòfi pamọ́ láti jọ yìí ọ̀sẹ̀sẹ̀ ti ṣe project kan ní òjò olówó lọ ọwọ́ ẹ̀kọ́ ẹ̀ ti pé tí sálárì mi ò fi sí ìwọlé tí ọba ìdí monday tọ́tẹ̀lé july thirty one àbí tuesday rẹ̀ àlàáfíà ó dùn ọwọ́ aya fifty thousand ọ̀rọ̀ ẹran iléyà forty wọ́n ra ta wọ́n rẹ̀ lùbọ̀ wọ́n rà rẹ̀ iléyà bá dùn àáfà ó lè yáwó irú ẹni yẹn ọ̀nà tí ó gbà kan ti wà ńlẹ̀ ìrọ̀rùn ló sì bàdé kò sí tó burú àwọn àáfà wa ló lè yáwó tí ó fi tẹ̀ràn léyà ọ̀fẹ́ ti sin lọ́rùn ni ṣèbí tí ò tó tọ́lọ́ ní àwọn èèyàn yáwó nítorí ẹ̀ wọ́n yáwó torí wàhẹ́ẹ̀kì ọmọ wọ́n yáwó torí díìsì ọmọ ẹlòmíì tó yáwó torí máa ṣíyà torí ẹ̀ṣẹ̀ gan àwọn àfáàní èso burúkú ayáwó fún ìtọ́jú ọmọ tọlọ́run yìí pẹ̀lú pé ọ̀nà tá a gbà san rọrùn ó ti wà nílẹ̀ ìmí ètò wa ni wípé ẹni tó jásí wípé ọ̀nà ìlera ní òfin san mọ́ni ọmọ òwúlẹ̀ ìyàwó láyíká lífù lọ́wọ́ náà sán ìlànà àtà à ìtọ́lọ̀ ń bá fún ọni tó làbọ̀ ọlọ́rùn ẹnìkan 50,000 nígbà lóṣù 50,000 naira sálárì ẹ̀ ó sì wọ́n na gbogbo ẹ̀tàn lóṣù ní kí fún kankan ṣùgbọ́n máa ń rówó lẹ́sìn nígbà ọmọ ráwọn owó kéékèèké kan gbà bóyá bíi three thousand ọwọ́ lọ ya 50,000 ra ẹran léyà jẹ̀mọ́ yọ́ọ́ mọ̀ sọ gbèsè ẹran léyà ní five lóṣooṣù yọ́ọ́ san lóṣù mẹ́wàá láàrin oṣù mẹ́wàá ìyàwó ẹ̀ lóyún nú ìyàwó rẹ̀ <laughs> ó bímọ yóò láńlọ́ọ̀dù ó sọ pé owó lé yín ó kú oṣù méjì tí ó fi kíní o yóò tó máa wọ́wọ́ lé káàkiri ta lọ́rọ̀ ní wàhálà ayé ayé ọ̀fẹ́ súnmọ́ lọ àgírí ṣùgbọ́n lọ́run fún rẹ̀ lóhun ọ̀làbọ̀ lọ́rùn àti tóun bá profile fún ọ torí náà tí ọba já sí pé ìrọ̀rùn òsì fún láti fi sanwó mọ́ ìyàwó rẹ̀ ran léyà o ọlọ́run máa bọ̀ láti rí masala mi má yòdọ́ àbí kíláàsì máa pa léyà mo fẹ́ máa máa wọn sí ní ẹni kékèké torí pé àti ìbọ̀ síbi ọ̀rọ̀ ọ̀run ibi tá a ti ń lọ́pọ̀ àwọn àfáà ní ìtọ́wọléyà al-an'am àwọn ẹran mẹ́rin ni wọ́n pè ní al-an'am àwọn ẹran oríṣi mẹ́rin lọ́wọléyà àwọn ẹran ìsìrè akọ rẹ̀ wọléyà bí abo rẹ̀ náà ti wọléyà akọ ó wọléyà abo ó wọléyà ṣùgbọ́n kọ́ jẹ́ akọ òun ló lóore jù kọ́ jẹ́ pé ẹran akọ ilá àfipáléyá fọ́lọ̀ ńlọ lórí jábúlọ ṣùgbábò náà wọlé yá kí lẹ́ran alákọ̀ọ́kọ́ òun ni àlè ibil ràkùnmí camel ràkùnmí akọ́wọléyá ràkùnmí abówọléyá ẹran alákọ̀ọ́kọ́ tọwọléyá nìyẹn ẹlẹ́kẹ̀jì ni albakor màálù màálù akọ màálù abo ọwọléyá odi méjì abdohan agbo akọ àbí abo abo rẹ̀ ní àgùntàn làwọn mọ̀ pínlẹ̀ Yorùbá ń bì ọwọléyá almazu èyí ò ní ewúrẹ́ àbóbùkọ tó bá jẹ́ akọ òbúkọ la máa ń pè òbúkọ dé òórùn dé òbúkọ àbábo ẹran irú tọ́jọ́ ni mùsòrò tó máa ń kó wá láti ilẹ̀ haúsá mùsòrò ilẹ̀ haúsá òun lòbúkọ ti wá lẹ̀ yorùbá ìran ẹran mẹ́rẹ̀ẹ̀rin lọ wọlé yá lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin kò sẹ́ran tó wọlé yá lẹ́yìn rẹ̀ adìẹ wọlé yá tọ́kì wọlé yá gbogbo àwọn nǹkan ní ìfẹ́ èèyàn máa ń pa tí ó gbọ́bẹ̀ sí lọ́rùn ni kódà erin bí erin ṣe tóbi tó kìnìún wọlé yá ẹran mẹ́rin tó wọlé yá láti sọ yìí àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin ìwá rè àwọn àfáà ní wípé tó jẹ́ kásọ bẹ́ẹ̀ nígbọ́lọ́ ní ìyẹ́ kùrú súnmọ́ lọ́ọ̀yì àlámárọ̀ zákọ̀ hùm mímbà yìí mọ́tìlá ní àm ní hajj ayà 34 àwọn ẹran tọ́lọ́ ń pè yìí ní àwọn ẹran fi tọ́lọ́ ń bá rọrùn fún wa ń bẹ̀ òun láti ẹ jẹ́ ká máa múdàjú ẹ̀ wá ní kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ ìdájọ́ tá a fẹ́ mú wá ni wípé èèyàn mélòó ni ó máa pa wọ́n èèyàn mélòó ló lè pa àwọn ẹran yìí àáfàá ní alìbílù albakor tá a bá ti lè mú màálù àbí rákòmí yẹ̀ṣtẹ́rìkù sábọ́ à ti ìbákọ́rọ̀ èèyàn méje wọ́n lè dáwó tí wọ́n pa ẹran léyà tó bá jẹ́ màálù jẹ́mọ̀ èèyàn méje fẹ́ wọ́n lè dáwó jọ tí wọ́n pa màálù kan tọ́lọ́wọ́ sì gbà bákan náà ni àlìbùl tó bá jẹ́ ràkúnmí náà èèyàn méje wọ́n lè dáwó tí wọ́n pa ràkúnmí kan kí má pẹ̀rẹ̀ wá pẹ̀lú bó ṣe ń ta àgbò nílùú tiwa ń bì àwọn àgbò forty fifty thousand naira sixty seventy àwọn kan wà rò pé àwọn olówó tó tó báyìí lọ́wọ́ èèyàn méje wá dá thirty thirty thousand naira ó jẹ́ two hundred and ten thousand wọ́n wá lọ ra màálù tó tóbi màálù two hundred and ten thousand wọ́n sì pa wọ́n pín sí méje kálukú lọ fi sọdún wọ́n gbà ládàá pọn pẹ̀lú ẹlẹ́yà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà lèèyàn méje dáwó wọ́n para kùn mí kò sí tó burú ń bẹ̀ lábala èèyàn ṣùgbọ́n o àgbò àgùntàn ewúrẹ́ òbúkọ èèyàn kan ni o èèyàn kan àbọ̀ àbẹ́yàn méjì ò lè dáwó kan rà èèyàn kan irú tó tó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ti wá ń bì àmọ́ àwọn torípé èdè Yorùbá là ń sọ yìí àwọn tó jẹ́ pé tá a bá sọ ìran ní ilé mọ́tètè gbọ́ yé torí kéè ṣẹlẹ̀ lọ́dọ̀ ti wọn nínú tó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ti wá ń bì ní wípé àwọn ọmọ a máa dáwó tí wọ́n ra ẹran fóbi wọn òbí wọn tó já sí wípé hajjan àwọn ọmọ ẹ̀yin ọmọ tẹ́ ẹ bá dáwó tẹ́ ẹ ra ẹran kan fún bàbá yín bàbá yín tó ń bẹ láyé àbí ètò ti kú ládàá pé àníyàn pé bàbá yín lè ra ẹran léyà yìí bàbá yín ọgbà ládàá ẹran léyà torí wípé ọmọ nìyàn ara wa náà ni wà á ń àwọn àfọ tá a ara sáà yìí ara wa ni. ìyẹn nìkan tó kọ́ ìdààmú sábùnù àádámà ìkọ́tọ̀ àmàlú ìlà nìsàlà alẹ́ ní wàhálà dé sọ́ọ̀lì ẹ̀yìn yẹ̀dọ̀ ìlà táwọn ọmọ ìbádáwó tán ra ẹran fún bàbá wọn àbí ìyá wọn àbọ̀ǹkù wọn àbí fámìlì wọn kan tọ́sí jẹ́ kó ẹ̀yìn lára fún pàápàá tó sọ̀ bá ń bẹ láyé yóò gbà láàbẹ̀ ẹran léyà wọn ṣùgbọ́n àwọn tó dáwó ẹ̀yìn ọ̀gbà láàbẹ̀ owó tẹ́ dání torí pé èèyàn méjì mẹ́ta ò lè fẹ́ràn léyà kan àbí fábìlì kan ẹ̀gbọ́n àbúrò gbogbo yín bàbá yín ti kú ẹ̀yin kan ló kà sáwà ní jẹran léyà ẹ̀yin náà bá dáwó ẹ̀ tiẹ̀ láti yàn pẹ̀pá fún bàbá yín káwa náà bá tiẹ̀ lẹ́ran jẹ ìyẹn fún ten thousand oní fifteen oní twelve oní ẹ̀ta dáwó yẹn ra ẹran kan tó tóbi lẹ́ bá pa jẹ kọ̀sẹ́ni tí ọ̀gbọ̀n ìdí ẹran ládá tí ọ̀gbà ládá òdì ẹran léyà nù yín o torí yàn méjì mẹ́ta ìdáwó ẹran léyà kan ẹ gbà ládá lórí owó ni pàápàá nú àwọn ọjọ́ tó fẹ́ ká fi ṣẹ́ gẹ́gẹ́ bí àbíjà fáwọn Abdullahi ibùnà àbá òun lọ́jọ́ mẹ́wàá tá a wà yìí ẹ gbalada fẹ́yìn náà náwó títọ́ lọ ṣùgbọ́n ẹ̀ ní gbalada ti ń bẹ fún òdìdí ẹran léyà lọ́fọ̀ kí yẹn náà tó clear èèyàn kan ló lè pa àgbò àgùntàn ewúrẹ́ òbúkọ mùsòrò ṣùgbọ́n màálù àti ràkúnmí èèyàn méjì ràkúnmí tó wá ní hukumun khas ràkúnmí tó ní kan tó yàtọ̀ kí ni ìdájọ́ yẹn ni pé èèyàn mẹ́wàá wọ́n tó lè pa ràkúnmí nínú ṣẹ̀ríà kílẹ̀ rí lórí eléyìí àáfàá níta bá lọ́wọ́ àdìsí Abdullahi ibn Abbas radiyallahu anhu àdínú àwọn àáfàá tí wọ́n fẹ́ faramọ́tò ṣùgbọ́n èyí tó rinlẹ̀ ni pé èèyàn mẹ́wàá lè parakùn mi àáfàá wa Ishaq ibn Rawayi wọ́n wà náà àáfàá sọ bẹ́ẹ̀ ìmáàmù ibn Khuzaimah àwọn àáfàá aládìsí ńlá wọ́n sọ bẹ́ẹ̀ kílẹ̀ rí wọn òun làdìsí tí ìmáàmù Tirmidhi tí wọ́n gbà wá àti ìmáàmù Nasa'i àti ìmáàmù ibn Majah àdìsí sì rè hadithun hasan àdìsí tó dáa ni afọwọ́ ibn abbas ó ní kúnnà máa rasulillahi sallallahu alaihi wasallam fi sáfà ó láwà pẹ̀lú ànábì lórí ìrìn àjò níjọ́ kan fàhábọ̀rọ̀ àbàhà àsìkò ìrìn àjò yẹn ó ṣe déédé àsìkò iléyá iléyá bá káwa mórí ìrìn àjò ọdún ìdúlẹ̀ àbàhà orí ìrìn àjò ńlọ káwa mọ́ ó ní sílẹ̀bákọ́rọ̀ sábọ́à wàfíìbà ìrì àṣàrà ó ní kí ló wá ní kí a sì fẹ́ pẹran léyá a fẹ́ pa ẹran léyá ó ní fàṣtàrákínà fìlìbákọ́rọ́ ti sábọ́ à àwa méje ni mò ń o abdullahi ibn abbas rọ̀bí aláàánú sọ̀hábí yón ibn ibino sàábé ọmọ sàábé ó ní àwọn ń bẹ̀kẹ̀ lánàbí mà kìí ṣe pé wọ́n lẹ́yìn àwọn méje pa màálù kan fún iléyá wàfílíbà ìrì àṣàrà àwọn mẹ́wàá ni wọ́n pa ràkúnmí ajẹ́sí wípé ràkúnmí nìkan ló ní ìdájọ́ èèyàn mẹ́wàá èèyàn mẹ́wàá ò lè pa màálù ṣùgbọ́n ràkúnmí nìkan èèyàn mẹ́wàá lè dáwó jọ tí wọ́n sì pa wọ́n sì gba odidi ládá tí wọn pẹ̀lú lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n o èèyàn méje ká gbọ́ ilé ìná yìí ẹja kò ní ilé yìí ká tún bọ́ sí mọ́sálà mi lórí ẹran iléyà náà kí wá ní ọjọ́ orí kí ni age táwọn ẹran ìgbọ́dọ̀ ní kó tó lè wọlé yá alákọ̀ọ́kọ́ tó bá jẹ́ pé ràkúnmí ni yóò pé ọdún márùn-ún yóò ti lé tó bá jẹ́ màálù ọdún méjì yóò ti máa lòkọ ọdún kẹta tó bá wá jẹ́ àgbò àbágùtàn àbẹ̀wúrẹ́ abóbùkọ àbí yóò ti pé ọdún kan irú ẹran yìí náà máa ń pè ní mùsínà ẹran tó ti lọ́jọ́ lórí lọ́jọ́ tó wọlé yá irú ẹ̀ náà la fi máa ń pa súná ọmọ o ẹ̀yin tẹ́ bá fẹ́ ọmọ tẹ́ wá lọ sọ́ọ̀nà yẹn pàápàá ní Ìbàdàn tí kan ń tẹ̀ bí kálukú wa náà wà ọwọ́ lọ ra pa súná ọmọ súná ọmọ yẹn àlọ́dọ̀ ọlọ́run torí pẹ́ẹ́nà pa súná ọmọ májẹ̀mú ẹran iléyà ime náà gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ jàmọ́ ẹ̀já gbọ́yẹ̀ yé ìwọ tó lọ fi fòṣòro olóṣù mọ́kànlá pa ọmọ kọ̀wọ́ súná ọmọ ní Islam àwọn ẹran yìí pé ọdún kan ìyẹn lànàbí wa Muhammad sallallahu alayhi ló ń sọ nínú hadithi ìmáàmù Muslim àfàwà Abu náà gbà wá ìmáàmù Nasa'i gbà wá ẹ pa ẹran pẹran àfẹ́ran tó lọ́jọ́ lórí láwọn ọjọ́ tá a ti sọ yìí tọ́já sí wípé màálù rẹ ti pọ́dún méjì ràkúnmí rẹ ti pọ́dún márùn ewúrẹ́ àgùntàn àgbo rẹ ó ti pọ́dún kan ànábì wa ní tó àyàfi tọ́ba já sí pé ìnira ń bẹ fún yín ẹ rówó ra ẹran tó lọ́jọ́ lórí pé ìta sọ yìí mọ́sálà kan wá jáde ń bẹ̀ fàtẹ́fà hù jábàá anabi wa ẹ máa gbọ́ anabi ní àti sọ ẹran tá a pa báyìí àtọ́dún wọn ṣùgbọ́n àwa rẹ̀ nìkan tí òrò wọra ẹran tó tó báyìí anabi wa ní fàtẹ́fùbà wú jábá àfán nínà dọ́à àgbò náà tó wá nídàjọ́ kan yàtọ̀ bí ràkúnmí ṣe nídàjọ́ èèyàn mẹ́wàá níbi ọjọ́ orí àgbò náà nídàjọ́ tó yàtọ̀ fún gbogbo ẹran yòókù kí nídàjọ́ òun ni ẹran tó lóṣù tọ́já sí pé mọ́làwú sí tátù àṣòwò rẹ̀ ẹran tó ti tó mẹ́fà àgbò lè lélẹ́yìn àbágùtàn ewúrẹ́ oṣù mẹ́fà kọ̀wọ́léyá ewúrẹ́ oṣù mọ́kànlá mùsùlùmí oṣù mọ́kànlá kọ̀wọ́léyá ṣùgbọ́n àgbò téèyàn bá rówó ra àgbò ọlọ́dún kan èèyàn rówó ra mùsùlùmí ọlọ́dún kan èèyàn lè pa àgbò olóṣù mẹ́fà àgbò nìkan torí páwọn àgbò míì ọmọ ń tètè yí ìran mọ́ra dáadáa jàmọ́ àkágbọ́ eléyìí eléyìí ni tó ní bóò láti mọjú orí wọn àwọn àfáà ní àwọn tó bá máa ń pẹ ẹran láàbì àwọn tó ń ta ẹran tó bá ti wo ìwo wọ́n lè wo ìwo wọ́n lè wo etí wọ́n lè wo ẹsẹ̀ wọ́n lè gbọ́wọ́ lé lẹ́yìn wọ́n ti máa ń tọ́wọ́ àwọn tó já sí wípé kò kọ́ tá a trọ́ọ̀sì wọn kọ́mọ̀jà sí pé ẹran tá a fẹ́ ti sin lọ́hùn mọ́jẹ̀mú rè ó pé ládàá tiwa náà ò ní pé báwọn so àwọn tó máa ń pẹ ẹran títẹ́ ẹran ìpọ́dún kàbá yìí ṣé màá lù yí pọ́dún méjì táwọn bá ti rí àmọ́ fọwọ́ kàn wọ́n ti mọ̀ iṣẹ́ tiwọn nìyẹn ní tí wọ́n ṣe gbogbo ìgbà nìyẹn wọ́n ti mọ̀ ó ti ní tí wọ́n fi máa ń mọ̀ ó lè jẹ́ pé eyín ni wọ́n wò pé eyín rẹ̀ ẹ bá kàmílò lè yẹ mẹ́rìnlá àkèpọ̀dún méjì kèpọ̀dún márùn ní táwọn mọ̀ ní àwọn expert ni so ká kúrò níbẹ̀ yẹn náà torí àsìkò ibi táwọn lọ́pọ̀. yù mọ́sálà ni pé ẹran tí wọ́n bá wá fẹ̀ lọ́dà ẹran tí wọ́n ti castrate wọ́n castrate ẹran ẹran akọ kọ́mọ̀ bá àmọ́ gun abo kó lè tètè jíran irú ẹran yẹn ò lè tètè develop yóò tóbi dáadáa kódà àwọn àǹfààní ató máa dùn ṣérú ẹran yẹn wọlé yá bẹ́ẹ̀ ni ó wọlé yá alùkọ̀sí irú ẹran tó dá wọ́n castrate ẹran tí wọ́n ti tẹ̀ lọ́dà ọ wọlé yá ní Islam àfà àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn tó máa ń fẹ́ràn ṣòwò ni wọ́n sì ní àwọn ẹran kan tí ó wà ní reserve àwọn eléyà àgbọ̀dọ̀ tẹ̀ wọ́n lọ́dà àwọn ni ó máa gun àwọn abo tí wọ́n fi máa bímọ ṣùgbọ́n àwọn ẹran eléyìí ẹran bíi hundred ẹja tẹ̀wọ̀n lọ́dà ni kán mọ̀ lè bọ abo gbogbo oúnjẹ taba bá ń jẹ wọn ò lè tètè tóbi ẹran wọn gan tó máa dùn ọwọlé yanu Islam kò sí tó burú níbi eléyìí àáfà láwọn ẹran tí ọ̀wà wọlé ya ó ti wà ní wa Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ló fa àwọn àléébù kan bẹ tó bá kò ní jẹ́ ẹran yẹn wọlé yá mẹ́rin lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ló pè wọ́n ṣùgbọ́n àwọn àlébù kan bẹ kódà tó ni kìí ṣe pé ọ́ àfẹ́tì kẹran wọlé yá àyànjú gbogbo ẹ̀ láìpẹ́ yìí torí àsìkò nínú àdìsí àfáwà albarau bùnà ààzù albarau bùnà ààzù rọ̀bí allah àná ó ní pàmẹ́bí sọ́lọ̀ ọ̀làdó ní àrùbá àtùn láàyè dìdí ìnàfẹ̀lẹ̀ àbọ̀ọ̀hìn àwọn ẹran mẹ́rin kan bẹ wọn wọlé yá wọn lẹ́tọ̀ọ́ sí ká fi palé yá kódà ká fi wọn palé yá kí la lákọ̀ọ́kọ́ ń bẹ̀ àwòrán àlùbáyìnà àwòrán ha àáfàá lóhun lẹ́ran tọ́já sí wípé ojú rẹ̀ ò ríran ẹran tó fọ́ lójú àbí tójú ẹ̀ ti dà ẹran tá ìsìrí pé ẹran eléyìí á ah, kò ríran rárá ta náà lọ fẹ́ láádá tó fọ́jú láádá tí ò ríran ta ní tẹ lọ́dọ̀ ọlọ́run torí náà ni wípé ẹran tó bá ti fọ́ lójú ẹran tó ju rẹ̀ tí ò ríran tí ń wò bàùbàù ẹ má fi paléyà fọlọ́ sófìyé èèyàn lè pákọ jẹ lásán ṣùgbọ́n ní pélé yàtọ̀ afẹ́ títí lọ́hùn irú ẹran tọ́lọ́ ń bá fẹ́ òun ẹja fọlọ́ ẹlẹ́kejì tọ́wà ní àdìs òun ni wàlìmọ̀rí bọ̀ àlìbá jìnnà mọ́rọ̀ bùhá ẹran tó ń ṣe àárẹ̀ ẹran tára rẹ̀ ọ̀yà táwa gan rí pé ara ẹran ọ̀yà rárá ara rẹ̀ ọ̀yá o ààrẹ ń fi ẹran yìí o ó ti sàárẹ̀ gidi táwa náà mọ̀ bá àgbà ládàá láàrẹ̀ ẹ̀mọ́jà àti ẹran ìṣẹ̀lẹ̀ ya jama ẹlẹ́kẹta wal àwùjá òun náà ni ẹran tó já sí wípé àwọn àfáà ní àwùjá à àwọn ẹran tó já sí ẹran tí ò lè rìn dáadáa ẹran tọ́já sí pé ẹsẹ̀ rẹ̀ ti kán àbẹ̀sẹ̀ rẹ̀ ọ̀kan tá ṣùgbọ́n sáà ń ṣe samurege sìgá amọ̀rú àwọn ẹran yẹn fẹ́ pé yọ́sà rẹ̀ ẹ̀dì tí ó mú ọkọ̀ tí ò ní kò ní lè dá nǹkan o kò wọlé yá rárá èyí tó tún wá ń alahazila ẹran kò ní múdòmúdò hmm? kò ní bọ́ gbogbo àwọn nǹkan téèyàn máa ń gbádùn lára ẹran látara pé kì í ṣẹran tó dá pé irú ẹran yóò ní ká mọ́ fi rú àwọn ẹran báyìí pa iléyá ṣùgbọ́n àwọn àléébù kan bẹ tó bá wà lára ẹran irú ẹran yẹn sì wọlé yá ṣùgbọ́n kò dáa tó a kọ̀ ọ́ hmm? kò dáa rárá àáfàá nírú àwọn àléébù yẹn òun ni kọjá sí wípé ẹran kọjá sí pé màkò tó ápùlù ódùnì ẹran tí wọ́n ti gé etí ẹ̀ irú àwọn tó máa ń sàmì fẹ́ràn ẹ mọ̀ gé etí ẹ̀ láti máa fi sàmì sí i ìbàdá púpọ̀ kéèyàn wá fi permanent marker kẹ́ ẹ ti kọ nítorí wọ́n fẹ́ kọ sí la ju kẹ́ ẹ wá gé ẹran ní etí lọ kódà ṣùgbọ́n tó bá gé ẹran létí bóyá wọ́n gé díẹ̀ bẹ́ẹ̀ àbí wọ́n gé àfún bẹ́ẹ̀ kódà tó ni ó sì wọlé yá jẹ́mọ́ ìjẹ́jẹ́ á máa táwọn àfáà ń dáadáa o kò sí nǹkan tó burú bí eléyìí ẹni tó dájú wípé ìwo rẹ̀ náà ti màkò sórọ́tù lè kọ́rù àwọn àtàrò bọ́yá ìwo rẹ̀ ó ti fẹ́ àbí gbogbo owó gan tiẹ̀ ní òsì ń bẹ̀ irú ẹran yìí náà kò dáa tó ṣùgbọ́n wọlé yá irú ẹ̀yin tẹ̀ ń fẹ́ ẹran kan náà láti níbi ká bẹ̀rù ọlọ́run àwa tá à ń fi ẹran kan a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run kódà ká máa bí àwọn ẹran síra wọn so irú ẹran tó bá kàn wọ́n yẹn dáa tó a lè fi pa léyà irú ẹ̀lẹ́ran tí ò léyìn àwọn àfáà lọ́wọ́ léyà ẹni tó sí pé imú rẹ̀ bí ẹ̀gẹ́ ń bẹ̀ ọwọ́ léyà àdúrà àwọn àlébù kéékèèké so kò sí nǹkan tí ó burú àwọn wá ń fi ara wọn wo malafdol malafdol èwo nínú àwọn ẹran tá a sọ mi ní fẹ́ sọ̀rọ̀ pọ̀ láàrin torí pé pípa ń lọ́pọ̀ ṣùgbọ́n kùlá sọ̀tún nìkan mi ní kó ẹ̀ táwọn afá kó wá torí àti ìdèbí ọ̀rọ̀ rán rárá àsìkò dẹ̀ ti ń lọ. a rí nínú àwọn onímọ̀ tọ́já sí wípé àwọn ní lọ́dọ̀ tàwọn o pàápàá àwọn jùmùhúrù lọ́rùlámà jùmùhúrù overwhelming majority of Muslim scholars ibi tí wọ́n lọ ni wípé ibilu wọ́n ní mọ́ làkúnmí wọ́n fojú wo títóbi ẹran àti báwọn olò tí ó fẹ́ rí jẹ sí sẹ́mi tá a bá sọ pé ẹran ó jíran mọ́ra ẹran tá ń bá a bá kó kalẹ̀ bí ó ṣe pọ̀ sí kò rújú pé ràkúnmí lọ́mọ ń pọ̀ ju màálù lọ wọ́n ní ràkúnmí ló lóore jù lẹ́yìn ìgbà náà wọ́n ní màálù lọ tẹ̀lé lẹ́yìn ìgbà náà òun ló tó kan àgbò kó tó wá kan bí àwọn mùsòrò àwọn àfáà tí wọ́n sọ báyìí wọ́n mú àwọn ìrìwá tó pọ̀ nínú ẹ̀ ni àdíìsì eléyìí tó wà náà sọ̀rọ̀ Bukhari àti Muslim àdíìsì tó ń sọ nípa ọ̀rọ̀ ọjọ́ jimá pé mọ̀lẹ́bí tásàlà yẹ́wò mọ̀lẹ́ jùmọ̀ à gúúsùlà ìjọ̀nàbà súnmọ̀ rọ́ọ̀hà fàkà ànàmà kọ́rọ̀rọ̀bà bàbàmà wàmọ̀n rọ́ọ̀ àti sáàtì sáníyà fàkà ànàmà kọ́rọ̀bà bàkọ̀rọ̀ wàmọ̀n rọ́ọ̀ àti sáàtì sálífà fàkà ànàmà kọ́rọ̀bà kábùsàn akọ̀rọ̀ ẹ̀rí tí wọ́n lò ní wípé ràkúnmí ló tóbi jù màálù ló tóbi tẹ̀lé kó tó ka àgbò kó tó wá ka bí àwọn ewúrẹ́ yẹn wọ́n ní àti pé bàtà nàbí àsàlàm tó ń sọ nípa ládá ẹni tó bá wẹ̀ jọ jímọ̀ nírú ìwẹ̀ tá a máa ń wẹ̀ téèyàn bá ní jẹ́nàbàlà tó wá tètè gbé mọ́sálásí wọ́n kọ́kọ́ fi ràkùnmí súnmọ́ lọ àwọn ìwé ẹ̀rí pé nígbà tó yẹ pé ẹran tá a fẹ́ fi súnmọ́ lọ gan ẹ̀yìn ìgbà náà màálù ẹ̀yìn ìgbà náà àgbò kó tó wá káwọn ìtótó tẹ̀lé wọ́n tó láwọn ẹ̀rí mi o ṣùgbọ́n olórí ẹ̀rí wọn nìyẹn wọ́n rí sí pé ẹran tó yẹ yóò wọ́n jù ẹran tí ó wọ́n jù wọ́n dẹ̀ má dìtì àfáwà àbúzárì wa tonic anáwó kọ́lá lè nàbí yìí sallallahu alaihi wasallam fún rẹ̀ kọ́ọ̀f èèyàn ti ẹ̀fẹ̀ sọmọlọ irú àwọn ẹran irú nǹkan wo lọ́kùn dáa ju déyòbí sọmọlọ ètò bá wọ́n jù tó sanra dáadáa tó tóbi tó wọ́n tó sì dàbí pé ó wà precious ó níye lórí lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ó bá àwọn ẹ̀rí ìná kojọ sọ wípé lọ́dọ̀ táwọn làkúnmí màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n alimamu Malik rahimahumullah imamu Maliki àwọn ọlọ́bi tí jùmọ̀ òun lọ wọ́n lọ́dọ̀ táwọn àgbò lọ dáa jù jàmọ́ ẹ̀kọ́ dáadáa o alimami mali àwọn ní àgbò ìlọ́dà àgbọ̀dọ̀ àná wọ́n sọ pé gbogbo àdìsí tó wáyé ànábì àsálà kábùṣù àgbò tó níwo wọ́n níbo lànàbí àsálà mọ́ ó ṣe wá fi ètò lóore jù ànábì ó ṣe fi afúdọ́lù lẹ̀ tí ó wàá ṣe mọ̀fùdúlù jàmọ́ ẹ̀ máa gbọ́ dáadáa o àwọn ní pé ń gbà tọ́lọ́ tó fẹ́ sọ̀rọ̀ ànábì ìwà ìsmáìlù gan-an ọlọ́ọ̀ni wá fàdà ìnáwó bí díbúhìn àbí wọ́n ní díbúhìn àbí mú kábùsùn àbí pé àgbo gẹ́gẹ́ lọ́wọ́ fi replace ànábìwá Ismail wọ́n ní àgbo tó rè wọ́n ní a máa tó dùn lẹ́nu dáadáa àwọn agúmẹ̀tì ń bẹ láàrin àwọn onímọ̀ wallahu alam jùmọ̀ òwú ibi tọ́lọ ni pé ràpọ̀ mímọ̀ lù ìmọ̀ ọ̀mọ̀ ìlú lọ síbi pé àgbo bóyá torí pé mọ́tà ìmọ̀ ọ̀mọ̀ ìlú lọ́kọ́mọ̀ ní Áfíríkà ẹ̀ríkẹ́ láfíríkà lọ́dọ̀ sọ pàápàá nílẹ̀ yorùbá ní nàìjíríà ti wà yìí náà àgbò lọ́pọ̀lọpọ̀ wa máa ń pa ẹ ń bá lágbára kọ́ rárá kan mí kò ṣe nǹkan kan èèyàn díẹ̀ náà ní ọmọ lágbára rà kan mí tẹ́lẹ̀ èèyàn díẹ̀ ní ọ̀làgbára màá lù so anabi rasala ọkọ àgbò wà lọ́ àlà ẹni lọ́ọ́ máa fún lówó àgbò ọba ẹ ń bá pàgbò lè jí mẹ́ta ẹ ń bá sì lòkè ràkùn mí lè fẹ́ pa màá lù kákẹ́jẹ́ pé torí pé láyà là lọ́ àlùfọwọ́ mú wàlá àdìmọ̀ wà wà lákẹ́yà náà lù ú àtàkùwà nìkan ìbẹ̀rù ọlọ́run tá a fi pa ọ pàtàkì ju èwo ló tóbi èwo ló dùn jù èwo ló ní ládàá jù ọlọ́run èèyàn lè para kùn mí tọ́lọ̀ ó fún ní lábẹ́ ẹ̀yìn adìẹ torí àníyàn rẹ̀ sí ọ̀dà torí àníyàn sí ariwo èèyàn sì lè pa àgbò tó jẹ́ pé ó fọ́ọ̀gù lè rápò àgbò yẹn gangan rà tọ́lọ̀ wọn dẹ̀ ní fún ládàá rà kùn mí lọ́pò ìlọ́pò so ìkẹ́yìn tọ́lọ̀ bá ní kárówó rà bẹ́ẹ̀ kátà nìyẹn wá ṣe ìbẹ̀rù ọlọ́run lọ́lọ́run fẹ́ lò lọ́dọ̀ wa kọ́lọ́run kọjá sílé yá kọ́ bá wa láyé ọ̀dà ẹran ya ìwárè ìgbàwo la máa ń pa wákòtò lè obìnrin ìgbàwo la pa ẹran léyà àǹfààní kò rújú pípa ẹran léyà lẹ́yìn bàtà bá kírun tán ni ẹ̀jẹ̀ gbọ́ dáadáa ẹ̀yìn bàtà bá kírun yìí tán ìyẹn ló fà nínú àdìsí àfa àwọn Anas Malik rọ́bì Allahu ta'ala anhu lànàbí ó ní kọ́ lànàbí yìí fàyínà mà dábà àlùnàfù ẹ ń bá lọ pa ẹran léyà ṣáájú ká tó kìrọ̀ yìí ọ̀pa ẹran jẹ fún rẹ̀ ni o ẹ ń bèlè lọ pa ẹran léyà síwájú ká tó kí ìrun yìí dì ó ń tàn pa ẹran jẹ ni. wàmọ̀ dábà àbádà sọ́lá fàkọ̀dì táàmù nùsùkù wù wá àsọ́ọ̀bà súnnátà lè mùsùlùmí ṣùgbẹ́ni tó bá jásí wípé ọ̀fọ̀rabalẹ̀ a kírun a ìdí àwa adarí lọlé lọ́ẹ̀sẹ̀ wa lọ pa ẹran tiẹ̀ támọ̀nù sùkù irú ẹni ẹran tó pa tó fi súnmọ́ lọ yẹn ọmọ pé pérépéré òun ládàá rẹ̀ náà ó pé o irú eléyìí ló kọ̀m̀plìtì ẹran ní sùkù rẹ̀ dáadáa wà àtọ́ọ̀bà súnnátà mùsùlùmí òun ló ṣe kò ń gẹ́ ìlànà ànábì tó jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n ń tẹ̀lé àáfàá àdìsí àlùbárà òfin àázib òun náà tó ń sàlàyé pé ìgbà wo láàmú àfẹ́ràn léyà ó ní pé sẹ̀mísù nàbí yà sallallahu alaihi wasallam yàtù fàkọ́ àlùbárà ó ní mo fẹ́ tí ara mi gbọ́ nípa àmẹ́sì ń ṣe kútúbà lọ́jọ́ ọdún léyà ànábì wa ń sọ wípé inna awwala ma nabda'u bihi min yawmina hadha an nusalliya ànábì ní lónìí o ìtààfì sẹ́rílẹ̀ Yorùbá ní problem ẹjá tó tọrọ fún wa ilẹ̀ Yorùbá ẹran iléyá pàtàkì sí wá ju ìrún tá a fẹ́ kí lọ ẹran tá fẹ́ jẹ yẹn ilé ẹ̀sẹ̀ ní pẹ́lẹ́bẹ̀ wa ń bì sábà ti kí kó ìṣe múra ká lọ kí bá ti kí ìrún lọ àwọn èèyàn nígbà bá ìrún sọ̀rọ̀ àwọn tó ti pẹ̀lá sí kòrò ita akọ́ fi máa ń bẹ̀rẹ̀ ọdún bó ṣe wà ní àdìsí àlùbárọ̀ bùnà anábì ló ń sọ bẹ́ẹ̀ òṣèlú ọ̀la rẹ̀ ó ní iná awala máa ní ìyá ààbá àmì sọ ìyá ìrún ni anábì ní lónìí ọjọ́ wa lọ wẹ̀ àmúra dáadáa nígbà bá débi ọ̀rọ̀ ìrún a wà lọ kírun ibi fún wà padà fànání wà máa ẹran máa pa ẹran léyà lọ anábì sọlọ láàrin ó máa ń fa

mọ pa ẹran ṣáájú kí n tó kírun pẹ̀lú àmì ẹ̀bí ọ̀sánlá àbíkó tó kírun ọdún ó ní wà ń di ìjáda à òun sì ní ẹran tọ́jẹ́ran àgbo olóṣù mẹ́fà sí èkó ọdún kan ó lànà bí wàá sọ fún ha nígbà tó ti lè pẹ ẹran ká tó kírun ọyá lọ dá ẹran padà ẹran tó lọ fi tó túmọ̀ sí wípé àsìkò tá a máa ń pa ẹran nínú ṣùgbọ́n mọ́sálà kan tó ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yẹn yín kẹsọ̀ díẹ̀ lórí ẹ̀ nítorí àwọn afọ àwọn fàlà ní ara wọn so kí lọ́rọ̀ yẹn ni wípé irun èwo là ń sọ irun wo láàfù pẹ̀ràn léyà pàápàá láṣìyàmọ̀ lásìkò tó rẹ pé mọ́sálásí yìí ti fi pọ̀ tọ́dọ̀ ń bẹ́ẹ̀ náà àwọn àfà wọ́n ní pé ìrún táàfù pẹ̀ràn léyà ìrún ìmáàmù tó bá jẹ́ yìí ìmáàmù òlu a ẹni pé ìmáàmù òlu ti pẹran o ṣé wọ́n ti kírun tán o sábà ti kírun tán torí pé kìí ṣe dandan ni kí ìmáàmù ọ pẹran ìmáàmù tí ò rówó rẹran ẹ̀yin mùsùlùmí àti kírun ẹ lọ́ọ́ máa pẹran lé ayé gba máa àwọn tó wá ní ìrún ni o sí pé yẹn dúró sí ẹ̀ẹ́sẹ̀ máa retí ìmáàmù ẹni tó fẹ́ pa ẹran ìmáàmù tó kírun lẹ́yìn rẹ̀ ni ìmáàmù tó kírun lẹ́yìn rẹ̀ tó bá ti lè kírun tán ẹ̀yin náà ti kírun tán kálukú yẹn máa lọ pẹ̀rẹ̀ yín ìyẹn ló súnmọ́ jù torí pé lásìkò tá a wà yìí àwọn bẹ́ẹ̀ náà àwọn ìmáàmù nílùú ti wa wọn ò ní kírun léyà sí ìdágo mẹ́wàá sí mọ́kànlá o torí pé wọn ò dòde bàbá àdìní wọn dòde ìràwọ̀ àdìní wọn dòde màmá àdìní kò torí pé wọn kírun wọ́n sì fẹ̀ká pèsè kírun ni nígbà bá débi sọ̀lá tó rẹ̀ àmọ̀ sọ yẹn lọ. alimoyin ìmáàmù tá a bá kírun lẹ́yìn ẹ̀ abẹ́fọ́já sí pé ara rẹ̀ ọ̀yà kò lè kírun ìmáàmù tó bá wà ládùúgbò yín tẹ́ ẹ fi ráwọn èèyàn tán ń darí bọ̀ láti ibi tí wọ́n ti kírun ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ìgbà tá a lè pa ẹran iléyà dà òun nìyẹn torí àsìkò àtàwọn ibi tá à ń lọ. ẹran iléyà ìwárè kí n sáré máa ń dọ̀ lórí ẹran iléyà ká bọ́ sínú ọ̀run àǹfààní ẹran iléyà ní pípa èyí tó dáa jù jàmọ́ ẹni tó ní ẹran iléyà kọ́ pa nǹkan rẹ̀ fún rẹ̀ tó bá ti mẹ́ran pa kò sí rẹpẹtẹ nínú pa afẹ́ pẹ̀ràn iléyà ẹ̀ ń bá ti mẹ́ran pa tọ́jú ọkùnrin tó ti máa ti máa pẹ̀ràn ọ̀wẹ̀ ẹni tí ọbọ̀ mu níbi orí mọ́rùn ẹni tí ọbọ̀ ń wẹ̀ láti dé lẹ́sẹ̀ ẹni tí ọbọ̀ mu níbi ẹsẹ̀ mọ́kàn ìwọ òdùó láàrin bisimilahi allahu akbar bisimilahi allah nta wà náà àbí ìjà náà ti mọ̀ kálẹ̀ kan wà sámá wà kábàrà bisimilahi allah akbar ó ti tó ẹ bá tó wá jẹ́ àfa àtọ́mọ àwọn ẹgbẹ́ omi o wàjà ó ti wájú ayílẹ̀ bí fàtọ́nà sàmọ̀ wájú àlọ́ máa bá ní kàwálà ẹ bá mọ gbogbo àwọn eléyìí o ẹ bá jẹ́ àfa àmọ́ àbẹ tó wá fún fẹ́ mùsùlùmí tó fẹ́ sí kòkòrò tó ha gbogbo àwọn àdúrà yìí gbogbo ẹ̀dẹ̀ náà àwọn tíra yìí fún mùsùlùmí àfikàrù ìmọ̀ọ́mù náà wà wù. ṣùgbọ́n ìdí òní fún wa ń problem gbogbo ẹran tẹ́ ẹ bá fẹ́ paláyé ẹran súnmọ́ ọmọ ẹ fẹ́ jẹran lásán ẹ fẹ́ bá àwọn olóúnjẹ pẹran ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ jẹ́ alápatà bísmìláyí hmm. Allahu akbar ẹ máa pẹran lé yàn yín Ah, ọlọ́ọ̀bá ni kí ànábì wa mọ́ sallallahu alaihi wasallam anọ́sì nípa ànábì ọ̀pá ẹran léyà rẹ̀ bìyẹ́ yìí fúnra rẹ̀ kí lọ fẹ́ lò bí ni wípé ẹran léyà ò ní di káyọ̀sẹ̀ máa dúró de ẹnì kankan èyí è sọ̀rọ̀ wípé à ń díje àwọn kankan o nínú òlu tiwa nínú tó máa ń ẹ wà rí wọ́n máa wá pa ẹran tí àdúgbò ń jọ léyà wọ́n dẹ̀ máa bá yín fi mọ́jẹ̀ múlẹ̀ pé tẹ bá ti yanjú ẹran ní kọ̀mẹ́ni ó kún ẹ bá wọn fi ẹran fẹ́ lé o níbo lọ́wọ́ nínú ẹ̀sìn kẹ́ ẹ máa báwọn èèyàn fẹ́ ẹran tì kẹ́ ẹ máa wá gba kọ̀mẹ́ni ó kún àáfà àtọ́bá jẹ́ sí wípé bọ́lá ń ṣe ṣe kò lówó lọ́wọ́ kọ̀ọ̀kọ́ ẹran àwa wà ní ẹ̀ńtà àmọ́ sọ pé ẹ ṣe dáadáa sáwọn àáfà àwa náà dẹ̀ ṣe dáadáa sáwọn àáfà níwọ̀n bá ti báwọn èèyàn náà ṣe ń ṣe dáadáa sáwa náà tọ́lọ́ ọ̀sán lẹ́sàn-án rèé bẹ́ẹ̀ kéèyàn wá fẹ́ ibi tọ́lọ̀ òfì jẹ ẹ̀mú sí kéèyàn wá máa wá jẹ ẹ̀mú síbẹ̀ ní ọ̀dá jẹ́mọ́ kò níbi kẹ́lì bá ṣe fún òní ọmọ ọbẹ̀ káàkiri wọn bá ń pẹ ẹran sí ṣe ní mùsùlùmí nìwọ náà ẹ kọjú ẹran sí kíbùlà ẹ gbé àlẹkùlùkùmù wàlúwàdàjẹ ẹ gbé bí ògógó àti kàtà méjì ẹ ṣe bísìn láàlá bá ẹ sì jẹ́ kí ntímọ̀sán ẹ gbé dáadáa ògógó àti kàtà yẹn bẹ́ẹ̀ bá gbé jáfẹ́ fi yọ ọ̀bẹ ẹran yẹn di jífa ó ti dẹ́ran òkú bèbè tẹ́lẹ̀ fún ọkọ̀ ọlọ́run pa ẹ̀kọ́ ojú ẹ̀ kíbùlà àbí kọ́kọ́ orí sí kíbùlà méjèèjì lọ́lọ́ orí àbẹ́gbẹ́ ẹ pa ẹranléyà ti dè ẹnà jẹ́ ẹranléyà lọ ká gbọ́ eléyìí yé nínú nǹkan mi ìtọ́jú ọlọ́rọ̀ ẹranléyà òun ni pé kọ̀lẹ́tọ̀ ká ta nǹkan kan láàyè júùsù báyìí ṣe nínà lọ́dẹ̀ẹ́yà àáfàá aláàgbọ́dọ̀ ta nǹkan kan nínú o ta ìwo rẹ̀ mọ́ta egun rẹ̀ mọ́ta kankan nù rẹ̀ bákan náà nínú tó mọ́ ṣẹlẹ̀ lẹ́yìn yorùbá ti wá ń bì òun ọdún ọlọ́run ti ní kìnìyàn náà máa kú lẹ́nu òun ni ká wá yọ odidi ẹran márùn kálá fẹ́ yọ awọ kírun lára ẹran léyà kò dáa tó awọ tẹ́lẹ̀ fẹ́ ti máa kírun oúnjẹ àwọn olùsìnkalẹ̀ fi hàn àbí tó yẹ kẹ́yìn gangan jẹ fúnra ní fẹ́ẹ̀ fi sọdún ewó làbúrò máa àfà ńlá tí ń fawọ ẹkùn kírun tí ń fawọ màálù kírun àbáwọra kan mi àfà pẹ̀yàmáàtì ti pọ̀ tọ́ra àwọn pẹ̀yàmáàtì ti di tó ní ten thousand twenty thousand twenty ìwọ góòdù olórí ẹ̀ inú rẹ̀ ọmọ ẹ̀dùn fóun ṣe lọ́n ọwọ́ àmọ́ kírun lórí awọ lórí ìwọ̀n ẹ̀rọ tọ́já sí wípé ọmọ yí akọ rẹ̀ gan tó gbòde tó wọ́n rò pé àfà ń bolẹ̀ àti ń bọ̀ ìrún ti kún gbogbo ara yín ara pé èèyàn ọ̀làjú gan tó ní lásìkò tá a wà kẹ́nìkó tó máa tó ń yọ prayer mat kọ́ máa yọ awọ kírun lára ẹran ẹlẹ́yà lásìkò níbi ojú tó làdé yìí tó gbogbo eléyìí wà nídìí ká tó máa ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run sànù wa yóò fún alágbòye ẹ̀sùn bákan náà tọ́ba já sí fẹ́ràn léyà wa irú àwọn tá a bá fẹ́ para kùn ní àbá fẹ́ pa màálù àbágbò nílá méjì mẹ́ta mẹ́rin rúdà àwọn ẹni tó la fẹ́ pa àwa nídìí àwọn alápàtà àbáwọn tí ọba wa kún ẹran léyà ni jàmọ́ àwọn tó bá fẹ́ bá wa kún ìtọ́ wà nínú ṣẹ̀rí àrùn pé ká fún wọn lówó iṣẹ́ tó fẹ́ bá wa ṣe torí pé jọ̀sìn ni kèé ṣe pẹ́ran léyà ńlá àfìsanwó iṣẹ́ ọ̀yà wọn fúnra wa ni ká gbìyànjú kárí wípé owó tó ṣe déédéé tó bá bá àyàn kún ẹran léyà tí èbá ṣe léyà kẹfẹ́ àyàn fẹ́ sínú ọmọ màálù méjì la fẹ́ pa o lórí màálù kan five thousand èyí tẹ́ pa màálù méjì fún léyà ten thousand lẹ́fún wọn ìyẹn dá bíkọ́ wájá sí pé ẹ̀yẹ mọ́tò tẹ́lẹ̀ ẹ bá ní kún ẹ máa mórí màálù lọ rárá o bọ́yẹ̀ ń tẹ́ ẹni wọ́n mórí màálù lọ bàbá alápàtà olówó lòun gan fún rẹ̀ tóun gan fi kọ́lé ńlá àáfà ọ̀pá ẹran ọ̀lẹ́sọ̀ kọ́ jẹnu ẹran léyà yín tọ́ba wa bá yín lásìkò tẹ́ ẹ sí jẹ́ èyí ò bẹ́tà tọ́ba máa kó ipa màálù àbórí lọ torí bọ́ba yín kún ẹran oúnjẹ àwọn olùsìnkẹ́lẹ́ fi dùn wọ́n torí pọ́rọ̀ kan bẹ kí àáfà wa á lì ọlọ́run kó bá ní yọ́nú sí wọn kó dẹ̀ bá ní ṣe dáadáa fún wọn. wọ́n ń ṣàlàyé tó ṣẹlẹ̀ nípa wípé anànàbí yà sallallahu alaihi wasallam àmọ́rọ̀ wú à ń yà kú mọ̀ àlàákìní o aláàbòdì ànábì ìrànlọ́dún kan pé ìrẹ́ àlì máa ràkọ́mítà fẹ́ pa ìwọ lọ́ọ̀bà ní dúró ń bẹ̀ ìwọ lọ́ọ̀bà ní mójútó bákan náà ó dẹ̀ pin ni ó pin gbogbo rẹ̀ pátá lòtúmù ha wájú lùdù ha gbogbo tọ́jọ́ mọ́ fúlẹ́ṣì ẹ̀ ẹran rẹ̀ awọ rẹ̀ irun rẹ̀ gbogbo ẹ̀ wọ́n lànà wa ń sọ wípé sọ àwọn tó bá já sípà wọn náà pa o má fún wọn ní nǹkan kan bẹ́ o tó ti yé àwa láàfún wọn ní ntọ́ bá tọ́ sí wọn mẹ́ni ẹ̀ǹdínà látọ̀dọ̀ wa kìí sẹ́nà léyàlẹ́sì á fún àwọn tó kún àbáwọn tó pa jàmáà ká gbọ́ eléyìí yé níparí lórí tó ṣe pẹ̀lú ẹranléyà káwá bọ́ síbi ọ̀rọ̀ ìran tọ́ra fẹ́ pe ní wákàtí kọ̀ọ̀kan wákàtí méjìlá láti nípa àti sọ̀rọ̀ yìí ṣùgbọ́n bóyá ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wákàtí kan kọ́lọ̀ tọ́ wa sọ́nà. àáfàá ní pé tábà ti pin okúgbò láàṣẹ pin alákọ̀ọ́kọ́ ẹni tó bá já sí wípé rẹ̀ kò ju tóun àti fámìlì rẹ̀ gbogbo ẹ̀ sótíye torí pàwọn ọjọ́ ọdún àyámọ̀ akílẹ̀ wà sórí bẹ́ẹ̀ ni àwọn ọjọ́ tá a fi máa jẹun tá a fi máa mu ni èèyàn kan ọ̀pá àgbò oníyàwó méjì ọmọ méjìlá ẹ máa jẹ ẹran yín fúnra yín ẹ jẹ lónìí ẹ jẹ lọ́la tí ọba ìdọ̀tọ́lá náà ẹ sọ̀rọ̀ la pàmò àdọ́jà sí so ẹni tó bá já sí wípé ẹran iléyà rẹ̀ kò ju tó wà fámìlì rẹ̀ ọ̀jẹ̀ lọ ẹ jẹ nǹkan yín ọlọ́run gbà lẹ́sìn yàtọ̀ àáfà aláàlẹ́ fún àwọn olùsì wọn ni mọ́sáàkì náà àwọn aláìní àwọn tá a rí pé wọn ọ̀pẹ nínú àwọn mùsùlùmí ká tún fún wọn ń bẹ̀ nígbà ọlọ́run bá ní ká jẹ tó fẹ́ kù àlìdìhà afúnlẹ̀fipamọ́ ń bẹ̀ ọ̀nà mẹ́ta nu tó wà ní àdìsí pé alẹ́ ran léyà yín o ẹ̀jẹ̀ ń bẹ̀ ànábì àtàwọn àlọ́ sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀jẹ̀ ń bẹ̀ ran léyà yín kùlù mi à wàtàsọ́ dàkù wàdáhìrù ẹ̀jẹ̀ nínú ẹran yìí wà á fẹ́ ìmú nínú ìwáyà mi ẹ fún àwọn èèyàn ní ìjẹ tó ti yé ẹni ṣe sàárà nù wà dákìrù ẹ tó fi pamọ́ ń bẹ̀ jàmọ́ àmọ́ òkèntà sọ fi yé báyìí ìtumọ̀ ẹni wípé ẹran léyá ẹni ọlọ́ba ní ọkọ̀ ẹran tó pọ̀ ọjẹ́ ń bẹ̀ ó tún fáwọn èèyàn ó tún lè fi pamọ́ àtọ́ba di sunday àwọn fámìlì wa kó tó àwọn náà rẹ̀ ẹran jẹ kò sí tó burú mẹ́nu ṣẹ̀ríà ṣùgbọ́n mas'ala kan wa ń bẹ̀ tó yẹ ká yanjú láàmú kí ni mas'ala yẹn òun ni mas'ala pé ṣé lóòótọ́ ni fẹ́ràn léyá kò lè kọjá àjọ mẹ́ta jàmọ́ ẹ̀gbọ́n mi o kí n ka àwọn àdìsí kan jáde nínú àwọn àdìsí tí mo ti dọ́gbọ́n títí bí àwọn tó máa ń fa ìsìn ẹnu o pàápàá àwọn àdìsí ẹnu sọ̀rọ̀ muslim kí ni tó ṣẹlẹ̀ ní wípé ẹran ẹlẹ́yà lè kọjá àjọ mẹ́ta jàmọ́ ẹ̀jẹ̀ jẹ́ àgbọ̀ dáadáa ẹran ẹlẹ́yà ó lè kọjá àjọ mẹ́ta ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ wípé ìyẹn wà náà ní òsì wà náà ní èèyàn díẹ̀ lọ pa ẹran àjàmọ́ ẹran lè ọ̀gbọ̀dọ̀ kọjá àjọ kẹta ìtò ṣẹlẹ̀ ní àdìsí lọ táwọn èèyàn gbọ́yé wọ́n lẹ́ran lè ọ̀gbọ̀dọ̀ kọjá àjọ mẹ́ta èèwọ̀ ni àràmù ni ẹran yábà ti kọjá àjọ kẹta ẹ̀wọ̀n tó hàn pẹ́ran fọ́lọ̀ ni jẹ́mọ́ kí

bọ́nàbí tọ́lì ó ní kí ló wá ṣẹlẹ̀ ó ní fàṣọ́là lánà kọ́bùlà lọ ali ọ̀rọ̀ tálì lọ́wọ́ sọ ìgbà ali kírun fún wa súnà nàbí nu ẹ̀ẹ́kọ̀ kírun kẹ́ tó ṣe kùtùbà ó lálì kírun fáwọn ọwọ́ àti fún mọ̀ ọ̀tọ̀ bà náà ali wa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn ìfọlẹ́lẹ́ ó ní ó lànàbí ti hàn náà fún yín o ànàbí ti kọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ jẹ ẹran iléyà yín kọjá ọjọ́ mẹ́ta o fàlàbà kùlùwà ẹ má jẹ kọjá ọjọ́ mẹ́ta o àdìs tó sì lálàáfíà ìmọ̀ Bukhari náà gbà àdìs wa ìmọ̀ Muslim náà gbà wá bẹ sígà ìmọ̀ Muslim ni mo lù tó ṣe Ali tó ń fi rinlẹ̀ pé ẹ má jẹran léyà yín kọjá ànábì kọ̀ fún yín jàmọ́ ẹ̀jẹ̀ àyànjú ẹ̀ àwọn àdìsí dínà tó o òwúrọ̀ wọ́n tó pọ̀ wọ́n àlàyé tó pọ̀ gan díẹ̀ náà wa ṣe wọ́n ní tó ebi ń pa àwọn èèyàn àwọn èèyàn orí nǹkan jẹ́ jàmọ́ láàrin ọ̀sán làm nàbí rahman láàrin àwọn èèyàn lójú

ebi ń pa àwọn èèyàn náà lò ní wọn ò rí nǹkan kan jẹ tó ti yé àdìsí sálmọ́ bínú làákùá àdìsí sálmọ́ bínú làákùá ṣùgbọ́n bùkọ́lá àti mùsùlùmí náà wọ́n gbà wá ó ní kí ni tó ṣẹlẹ̀ ní pé wọ́n lànà bí sọ pé mọ̀ ń dọ́hà mí nǹkan ẹni tó fi lè lọ pẹ̀rẹ̀ ní yánú yín o ẹlá etí o fàlàlì fàhánà bá àdà fàálìfà lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ̀rẹ̀ ní yánú ọ̀gbọ̀dọ̀ fẹ́kù ẹ̀yìn ti kí nǹkan tó wá sẹ́kù mẹ́rin léyà ànábì ní ọ̀gbọ́dọ̀ sẹ́kù rárá o ó ní falama kánà làámù lèmọ́kùnbé ẹ wà o wá dọdún mi tó tẹ̀lé ọdún tí wàhálà tẹ̀lé yẹn kọlu ya àwọn nítorí wà ànábì ṣé bó tó ní o <laughs> ṣé ó tó ajọ́ kẹta lọ́fọ̀ àl kàmọ́ fọ̀ ṣé ta ní láti ta lọ́dún lọ ṣe náà lọ́dún Ah, ọlọ́ba ni kí ànábì wa sọ sálà ànábì ní kùlú wà áfẹ́ ìmọ̀ wà dáfẹ́rù ìyẹn ti lọ covid nineteen ti lọ kọ́lọ́ba ni ká kú o <laughs> àfà ànábì ní ẹ̀jẹ̀ di ẹran léyà yín ẹ fún fáwọn èèyàn jẹ ẹ fi tọrọ ń bẹ ẹ fi yòókù pamọ́ kẹ ẹ máa jẹ díẹ̀ díẹ̀. fẹ́yìn náà dáhùn kàlà àm kánà bì náà jòd ànábì ní sẹ́ alábẹ́ tí mo ní kẹ́ ẹ má jẹ kọjá ah, wàhálà ń ebi ń pa wọn àwọn orí nǹkan jẹ fa àǹtò àìnú fi ha mo fẹ́ kẹ́ ẹ ran àwọn èèyàn lọ́wọ́ nínú àsìkò tí wàhálà wà wọn nínú àsìkò tí yàn mú yẹn tẹ́bi ń pa wọ́n ni lọ́jẹ́ ti ní ọkọjá gidi ṣe ṣe. báwọn tàbí náà bàbá béèrè bá èèyàn ọba sọ di pé ẹran lóyún ọ̀gbọ́dọ̀ kọjá kẹta àti ń gbà olórí a máa mú àwọn òfin kan wá láti jẹ́ gbogbo ẹ̀yin bá ẹ̀ ń ẹ̀wọ̀n ní lọ wíwárà kò sí tó ní alọ́kọjá ọjọ́ kẹta ṣùgbọ́n nígbà tí yàn mú ànábì ilẹ̀ mẹ́jọ kọjá ọjọ́ kẹta ó sì mọ̀ fáwọn sàbẹ ẹni tí máa ń gbọ́ náà they are obedient people not disobedient and rude wicked callous arrogant like people we are living with in our in environment àwọn sàbẹ wọ́n sì àìràn wọn tán gbogbo àwọn tí ọ̀pẹ náà wọ́n sì rẹ̀ máa jẹ inú kálukú dùn ọdọ̀ tó tẹ̀lé ànábì yẹn máa jẹ ẹ̀tọ́ fi yòókù pamọ́ ọlọ́ba ní kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ká dá dúró bá wọn lórí tó ní í ṣe ẹ jẹ́ sáré mọ́sálà kan wá ká tó bọ̀ síbi sọ̀lá tó lẹ̀ ẹ̀yìn tànákùlù àbí nákùlù àdọ́rí sáà lè mú ẹran léyá ibi mọ́sálà náà fi ẹ̀ǹdì náà kábọ̀ síbi ìrọ̀ lókùn tá a sọ ní ìsìn ṣáàlá sáà lè mú ẹran léyá ká gbé lọ sí ìlú àwọn tí ò rí jẹ ládùúgbò wa òun náà ní ká fún ṣùgbọ́n fọlá máa ní à ní nọ́kìlì ha ìlà gẹ́rìrì ìdàdá àti lè mọ́sùlá ha ìlà ọba àbọ̀ ní òsín tó burú ń bẹ́ o jẹ̀mọ́ tá a bá rí wípé àǹfààní sí ń bẹ ń bi ká lọ fún àwọn míì nílùú míì àbí ládùúgbò míì torí parí pé òsín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ará abẹ̀yìn ò lè ríwèé sábà rówó pẹran àbá àti ẹ̀mí fámìlì bẹ̀ tá a mọ̀ pé ìyá ń jẹ gidi àbá ní àná ńlọ tá wípé ah ńlọ mi dàgbà gbogbo àwọn ọmọ ló ti kú tán lẹ́yìn ìyàwó mi nìkan ló kù àbí ìyàwó tí ọmọ tí wọn gbẹ́tà àgbà fẹ́ gan tó kó ti kú kò sí tó burú tẹ́ ẹ bá rí pé àwọn àdúgbò kan àbí kan lápẹ̀rẹ́ ilẹ̀ yíbò mùsùlùmí kéré ń bẹ̀ tá a bá rẹ̀ ń jọ́ wò pé àsìkò léyà ẹkú ẹran léyà tírélà kan ẹ lọ pa ní ẹnúgun ẹ káwọn mùsùlùmí ẹnúgun ẹ fáwọn mùsùlùmí anambra ibi táwọn kékeré ń senu tí wọ́n lọ aráìsì níwájú mọ́sálásí lásìkò kófíìdì kí mùsùlùmí ó lè wá máa gba aráìsì tó ẹ ti ń gba aráìsì wọ́n máa ní pé ẹgbàá jésù ló wà tó lùgbàlà kọ́lọ̀ kó fáwa náà ní tí kálàtà fi máa ṣe o tó burú ní ibẹ̀ wallahu a'lam ọyẹ jábọ́ sórí sọ̀láàtò la fẹ́ bọ́ sórí ẹ̀ báyìí àti kúrò níbi tó ní ṣe pẹ̀lú

àwọn kan ní ọ̀ranyàn ojúlówó ní fárúdọ̀ àì ọ̀ranyàn ojúlówó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ individual gbọ́dọ̀ ṣe àwọn kan ní fárúdọ̀ kìfáyà ni ìyẹn ní communal obligation bí irun kákìrún jẹ̀nàza nǹkan kàbá pẹ̀lú táwọn tí àwọn aláàdábù lè káàfi sufficient number of muslims tá a bá ti lè rí irun ká mùsùlùmí tó tó tí wọ́n bá ti lè kírun yíyí àwọn yòókù wọn láì tẹ̀lẹ́sẹ̀ àwọn kan sọ báwọn àwọn kan ní súnà tó mọ àkádà ni wọ́n ní súnà tá a kàn pa á mọ́ ni ọ̀rọ̀ ti di mélòó báyìí ti di mẹ́ta kálukú wọ́n dẹ̀ máa wọn ẹ̀rí wọn wá ṣùgbọ́n ká kẹ̀wù fojú wò pẹ̀lú àwọn ẹ̀rí wọn tèmi ti kà torí mo fẹ́ ká ìdè round of láìpẹ́ èyí tó súnmọ́ jù tó rinlẹ̀ náà àwọn onímọ̀ òun ni pé ìrun ìdí ọdún ọ̀ràn èèyàn ni tí ọba ti wá jọ̀rọ̀ èèyàn tán yóò jẹ́ bí súnà tó mọ́ àkádà yẹn tó dáwọn àbá àmọ́ àwọn ìwà tó nípa ni ò kódà ṣé kùnìtú àmì ìbùnú tẹ́lẹ̀ yàrá bàbá ìbùnú tẹ́lẹ̀ ní àlàyé ágúmẹ́ǹtì tó pọ̀ àwọn ẹ̀rí a àfọ àyẹ̀mọ́ ẹ̀dẹ́ káwọ díẹ̀ ń bẹ́ àwa náà lè rò pé ah irun ibi kejì táwọn fọwọ́ yẹ pẹ̀lẹ́ mú lóòótọ́ wọn lọ́rọ̀ nípa sọ́ọ̀lì bí káwa ní ha ẹ kírun fọlọ́ ọlọ́run bí wa ní amúrú ọ̀ràn ni. wọ́n ní tó kọ́ náà tún nàbí sọ̀la ẹ̀dẹ́ yìí ìrun wákàtí márààrún ṣẹ̀rí àwọn sọ pé dandan káwọn obìnrin ọlọ mọ́sálásí lọ kírun ṣùgbọ́n ọ̀rọ̀ yìí bì ànábì ni ẹkún dáwọn obìnrin wọn jáde tẹ́ ẹ dórí àwọn arúgbó àwọn obìnrin tán lóyún sínú obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ ọlọ́mọge obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọmọ kékeré àgbàlagbà ànábì ni gbogbo wa ní ká lọ yìí gbogbo wa pátá ní ká lọ sí ẹ̀yìn gbogbo wa ní ká lọ ẹ̀yìn jẹ́mẹ̀já mọ̀ ẹ̀wọ̀ àfáà ní ẹlẹ́kẹrin tí ibi e mọ́sálà yẹn náà wà tí mo fẹ́ yanjú torí pé ìrun iléyá lọ́dún ọjọ́ jímọ̀ bi ń sọ̀rọ̀ díẹ̀ náà lórí insha Allah tí ọjọ́ jímọ̀ àtọjọ́ ibi papọ̀ ń sọ̀rọ̀ díẹ̀ àwọn àǹfààní torí wípé tí e bá papọ̀ mọ́ jímọ̀ gan jímọ̀ e di jímọ̀ wo ibi téèyàn ó fi kírun láàárọ̀ tí ó sì lọ kí jímọ̀ kí èsì tẹ́lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́jẹ́ pé mùsùlùmí gidi alùsùnà gidi ni ó kírun yìí di kò sí ní lọ kí dímọ̀ bẹ́ẹ̀ tí mọ́sálà ní ìfún bẹ́ẹ̀ ńgbà máa débẹ̀ ṣé yóò fi zúrí àbí yóò lè fi zúrí ńgbà máa débi mọ́sálà ni tí ibi àti dímọ̀ lápàdé irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ lọ́dún yìí fourteen forty one ó sì máa ṣẹlẹ̀ láwọn ọdún kọ̀ọ̀kan tí máa fa argument lórí social media táwọn èèyàn máa fa kò tó téèyàn máa fa ìṣe ọ̀gẹ̀dẹ̀ ni kò tó tá àyàdà sí èyí tó bá ti wà convince ṣe ọlọ́run yọ̀nù sí ọ lórí ẹ̀ àwọn àfáà ní ìdí ìtọ́já sí wípé tí jímọ̀ tọjọ́ rẹ̀ yàn lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá bà pàdé ìdí ọ̀dẹ̀ yọ rẹ̀ ń dá jímọ̀ kékeré sọ̀rọ̀ yàn mọ́ bóò ní tí èso ọ̀rọ̀ ó ti ń dẹ̀ ọ̀rọ̀ di pé ń tẹ̀lé sílẹ̀ àwọn àfáà náà tún wà bẹ́ẹ̀ àtàwọn ẹ̀rí mi àtàwọn ẹ̀rí mi àtàwọn ẹ̀rí mi tí wọ́n tún mú wá pé ah, ìyẹn ni ó sí wípé àá wà rọra ṣùgbọ́n àwọn àfáà níbo láti wá máa kí eid àsìkò wo láàmà kí màá yanjú yẹn náà ṣùgbọ́n lásìkò tá a wà yìí gbogbo ayé náà experience covid-19 kọ́lọ̀ kó bá ní mú àìsàn corona àìsàn corona virus kọ́lọ̀ bá ní mú lọ kò rújú pé àìmọye nǹkan òun ló ti bàjẹ́ o kò rújú rárá o àìmọye nǹkan ló ti affect nínú ètò ọrọ̀ ajé nínú ètò ẹ̀sìn nínú ètò lọ́kọláyà nínú ètò dídọ́mọlúàbí ètò jẹ́ ẹ̀mú ní nàìjíríà ti wà táwa ti ń sọ̀rọ̀ yìí etí àwọn aláṣẹ wa tí wọ́n ń darí ètò ẹ̀sìn ní orílẹ̀-èdè ìtàn fún ìta ni pé kí àwọn mùsùlùmí ó kírun ibi láwọn mọ́sálásí jímọ̀ wọn kí wọ́n dé observe àwọn covid-19 protocols bíi pé kálukọ́ fọwọ́ rẹ̀ lu sanitizer fi nǹkan bo ojú rẹ gbogbo àwọn nǹkan yẹn mọ́ra wọn bo imú rẹ mọ́ra wọn kálukọ́ ọ̀bùdáàbò ẹ̀ ọlọ́run jẹ́ káìsàn bú kò ní jẹ́ kó ṣe ẹnì kọ̀ọ̀kan wa jàmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ irú nǹkan mọ̀ sí covid-19 alákọ̀ọ́kọ́ ìbò la fi máa ń kí ìran rìn kò rújú pé ní tó wà ní oṣù náà tó rinlẹ̀ òun ni ká ti ní mùsọ̀lá ká ti ní pápá pápá ibi àwọn àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ láàrin ọ̀sán láàmù bó ṣe jásí pé kákìrò ní mọ́sálásí màdínà mọ́sálásí ànàbí tó wà màdínà ó lóore ju mọ́sálásí mi lọ nílọ́pọ̀ ẹgbẹ̀rún ànàbí ó fi mọ́sálásí ẹ̀lẹ̀ yóò lọ kí ìdì ní mùsọ́lá ààyè tàǹjà sọ́tọ̀ fún kíkìrùn ìdì ṣùgbọ́n tó jò bá rọ̀ àbáwọn nǹkan mi ìṣẹ̀lẹ̀ àwọn àfààlà lè kinu inú mọ́sálásí ibùkọ́mọ̀ sí covid-19 kí ló fà ní wípé ẹlòmíì kò ní farabalẹ̀ fún mọ́ yọ́ ma wá fẹ́ lo agídí láti ma kí dìnú nínú sẹ́gbà bá àti kankan rọ̀ mọ̀bọ́n sí sọ́mà torí ẹ̀yà ni kọ́lọ̀ ọba ní káìsàn búlọ̀ ní láti ma kí dìnú mọ́sálásí tá ń sọ fún ọ̀fà alẹ́ kí dì mọ́sálásí alẹ́ mọ́sálásí ibùn kọ́mọ̀ sí covid-19 tó jò bá rọ̀ kọ́ kí kálukú ọ̀lẹ́ lọ sí kí ni o mùsọ́là ààyè pápátá tí máa ń kírun ẹ̀yin mùsùlùmí ọkùnrin jẹ́ láwọn mọ̀sáájì ẹ̀yìn ìmáàmù tí ó kírun fún yín tí ó sì ṣe ogun tó wáyé ṣe ìyàtọ̀ kẹ̀ ni pé tó bá jẹ́ pé mọ́sálásí láti fẹ́ kírun tá a bá ti wọnú mọ́sálásí ká tó jókòó a sì náà fi làrákà méjì tahiyatul masjid ṣùgbọ́n tó bá jẹ́ pé mùsọ́là àyè gbá sátáta tí máa kírun tá a yà á lẹ̀ ni a ní ṣe náà ni a lè al-afdol as-salatu fil masjid al-haram mọ́sálásí ọlọ́run tó wà ní káàbá làwọn òkè kírun ìyẹn ló lóore jù wọn ò ní lọ kírun ní kíni o mùsọ́lá kankan kákọ́gbọ́n yòóye àsìkò tá a máa ń wá kírun ìdì a máa ń kírun ìdì nígbà tó bá já sí wípé òòrùn ti yọ báàdà irtifa ìṣàm kí dàrú mọ́ òòrùn ti yọ òun ó ti wá mú òun ó ti gbẹnu sókè ṣe déédéé ọrún fà kan bàbá Muhammad bin sọ́lẹ̀ àlùfẹ́mí nínú tírà àwọn ṣẹ́ríhù rìyáàdì sọ̀lẹ̀hìn nínú ṣẹ́ríhù rìyáàdì sọ̀lẹ̀hìn bàbá ní ìtòòrùn fi lè gbẹnu sókè ṣe déédéé ọrún fà kan wọ́n ní káfíwé bíi rúbù sáà bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún fifteen minutes so téèyàn bá rí pé òòrùn yọ lásìkò yìí yọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó bá yọ a ti lè bẹ̀rẹ̀ sí ní kírun lẹ́yìn ìgbà tó bá yọ ìrun yìí ti bẹ̀rẹ̀ ìjàmọ́ ẹ̀já gbọ́yé dáadáa ààwẹ̀ wọ́n fẹ́ kó òòrùn ṣe déédéé ọ̀jẹ̀ bíi ọrún ṣùgbọ́n tó bá jẹ́ ti léyá wọ́n fẹ́ ká tètè kírun ká lè lásìkò sọ́pọ̀ tá a fi payàn torí pé àmì jẹun lọ sí édì iléyá ajẹun lọ ibi ìtúnu àwẹ̀ ajẹun iléyá àmì jẹun inú fìfo òun la gbé lọ rìn wọ́n fẹ́ ká tètè kírun a lè padà wálé ẹni tó bá fẹ́ pa ẹran léyá ní tó dáa jù ní wípé yá kúlù mí ní òbẹ̀ ìjà sí i yóò wà á jẹ nínú ẹran iléyà rẹ̀ yẹn tó bá rọrùn tí ó bá dẹ̀ rọrùn kó jẹ tó bá bá ń lé ìbá jẹ rẹ̀ ìbá jẹ sóbò ìbá jẹ búrẹ́dì àti tíì jàmbá ẹ̀jẹ̀ á àwọn màsáìlù tá à yọ ní kọ̀ọ̀kan ìyé àwọn tọ́rọ̀ mọ̀dán wa òun là ń yanjú yìí kọ́lọ̀ ọba àlekè ọlá kójú wúlò fẹ́ntì ń sọ àtàwọn tá à ń gbọ́ àáfàá ní tọ́ba ti wá rí báyìí ìtúnu ààwẹ̀ òun lè pẹ́ díẹ̀ ní déédéé ọ̀rún fàdéjì ọgbọ̀n ṣẹ́jú lẹ́yìn ìgbà tó rùn bá yọ iléyá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó rùn bá yọ so ká kí àtìlẹ̀ kí ìrun léyá wa irú àsìkò tá a wà ní ìsìn láàrin bíi between seven seven thirty eight ó ti tó kéèyàn ò kírun ibi iléyá kí kálukú ó lè tètè lọ sí kéèyàn ò ilé ká lè lọ pa ẹran léyá kò ní dá ká máa wá sílé ibi iléyá bíi nine ten eleven nílẹ̀ Yorùbá ti wá ń bì ní ìmọ̀lúmi o mò ń mọ ìlú tí mo ti ń sọ̀rọ̀ àsìkò tó rùn yọ àtàsìkò tá a lè kírun ṣùgbọ́n yẹn bá kírun níbi kọ́tà àtàsẹ̀wọ̀n lásìkò ọwà òkè bẹ́yẹn kí ní seven thirty owó àbí bẹ́yẹn kí ní seven náà ó ti tó lásìkò yẹn fẹ́ẹ́ ká lu kóòtù tètè mọ́ra á sì lọ ibi á kírun á padà wálé á gbẹrẹ àwa náà lágbàdún ọdún wa náà sòtòrí náà àsìkò tá a máa ń kí ìrun léyà nìyẹn tá a bá ti wá gbọ́ ilé yìí náà yé yọ wà á lọ síbi bó la ṣe múra lọ sí ìdí alákọ̀ọ́kọ́ ni pé wọ́n fẹ́ ká wẹ̀ ìwẹ̀ ọ̀ranyàn irú ìwẹ̀ tá a máa ń wẹ̀ tá a bá ní jẹ́nàbàlà irú ìwẹ̀ tá a máa ń wẹ̀ lọ́jọ́ jímọ̀ àwọn ìwẹ̀ ọ̀ranyàn tí èsè wẹ̀ kẹ̀kẹ́ àtọ́ṣe tó bá wá wẹ̀ ìwẹ̀ ọ̀ranyàn táwo o lè wẹ̀ kẹ̀kẹ́ àtọ́ṣe tàbí bẹ́ẹ̀ kọ̀ọ̀kọ́ kọ́ wẹ̀ kẹ̀kẹ́ àtọ́ṣe kó o fi ọ̀ranyàn lé kò sí ìfẹ́yàn ṣe ń bẹ̀ tí síwájú kan tó lọ sí prayer ground àwọn ọmọ àbú tọ́líbù náà dẹ̀rẹ̀ wọ́n ní bi àwọn náà sún ìlà àlíyù bọ́nà àbí tọ́líbù rọ̀bí aláàánì ánìlùbù wọ́n bi àfa àwọn alẹ́ nípa pé ká wẹ̀ ká tó lọ ibi àwọn ìgbà wo la máa ń wẹ̀ gan ọ̀nà ìwẹ̀ jẹ́ pé ìwẹ̀ àwọn nípa al-jumu'ah ọjọ́ Jímọ̀ ọ̀dà kawẹ̀ yawmu Arafah ọjọ́ Àràfà bákan náà ọjọ́ ọléyá káwẹ̀ wàyẹ̀ woman fèsè ọjọ́ ọ̀túnú àwẹ̀ náà káwẹ̀ àáfà wa lè nà sọ́bà yẹn ó pọ̀ sí pé káwa náà wẹ irúwèé ọ̀ràn yẹn tá a máa ń wẹ̀ lọ́jọ́ Jímọ̀ àtàwọn àsìkò míì ẹlẹ́kejì àtàjá mọ́ọ̀n wà lúbúsù áhásánì fìyà wọ́n fẹ́ ká sọ̀sọ̀ ká sì wọṣọ tó dáa jẹ̀mọ́ ẹgbọ́ yìí aṣọ tó dáa kámúra lọ́nà tó dáa kódà àwa tá a ìṣẹ̀rí àyọ̀ǹda fún wa ká lo perfume àwa tá a jẹ́ ọkùnrin ká lo perfume káwọṣọ tó dáa tẹ́ ẹ báwo láàrin wọn sọ pé káwọṣọ tuntun ẹ̀yin tọ́lọ ń bá bò láti rí tẹ́ ẹ rówó alhamdulillah ìwọ tó tọ́ rówó ra alhamdulillah ti bá ń bẹ láyé sókò àmọ́ ẹ̀wọ́ sọ́tọ́tọ́ ẹlòmí ò ní lọ yídì kí ni òjì ọlọ yídì ẹlòmí ò rówó ra sọ́tọ́tọ́ kí ni jẹ́ ìlò òde kó tó dijọ́ yídì aṣọ ọlọmọ ẹwọ lòdì wọ́n lọ aṣọ sílé yá náà sí ẹ̀yìn so torí náà àyín tọ́lọ̀ bá wá bò láti nínú ẹ̀yìn ọkùnrin ẹ mọ̀ sáwọn táwọn fámìlì ni o pàápàá ọjọ́ mẹ́wàá tá a wà yìí ara àwọn ọjọ́ tó fẹ́ ká máa náwó tó orí pọ̀ bẹ́ẹ̀ ni ẹ ra sọ léyà fáwọn ìyàwó yín ẹ̀dùn wọn nù ẹ ra sọ fáwọn ọmọ yín bàbá yín àtìyá yín àwọn náà níbi aṣọ léyà ẹ ra fún wọn ẹ ra bàtà fún wọn ẹ ra glove fún wọn ẹ ra sọ́ọ̀kì fún wọn ìyàwó rẹ̀ ń lò ní rà ní fún ìgbóòrùn ìyàwó rẹ̀ ń lò làbòrùn tó fún tí ò ní fi òwò rẹ̀ lẹ̀ tí ò ní transparent níta bá lówó lọ ẹra àwọn ìtọ́mọ ti sọ́rùn ìtọ́mọ ti sọ́rùn ọwọ́ gbogbo ẹ̀ ẹra fún wọn ìyàwó rẹ ni àwọn ọmọ rẹ ṣùgbọ́n ẹ má wọn ó fi gbogbo ẹ̀ hàn o abẹ́ ẹ̀já ààbò ní kọ́ wà o kámọ́ lọ tó a máa tún polówó lọ dànjọ́ ibi o alimoyim wọ́n fẹ́ ká wọ̀sọ̀tọ̀ dà àáfà àwọn ọkùnrin nìkan ká lo pẹ̀fúm kó bẹ́ẹ̀ mọ́ lo pàfúm olóòórùn dídùn lọ ibi o kó sì mọ́ lo gan tó bá ń gbóde lè kọjá àwọn òyìn kọ́ ọmọ ṣépè fún ni wọ́n á dẹ̀ mọ́ sọ pé oníṣìnà ni ọ́ so ká múra lọ́nà tó dáa ká wọṣọ gidi ká wọ bàtà gidi ká wọ sọ́ọ̀sì gidi ká dé fìlà gidi ká múra ká mọ̀ pé òní lọ́jọ́ ọdún wa ìwọ tó ọba tó rà tọpọ tó ń tó ń tó ń sọ kò tó ń kíyàwó torí ẹ̀ lọ́ọ̀kì ọkọ tó ti yé ní ìsìtẹ́mọ̀ wá bára yín jà ẹ̀yìn ọ̀rá sọ fún mi ọ̀rá bàtà fún mi òdùn mi nú tẹ́mọ̀ wá ṣépè fúnra yín kò tó bẹ́ẹ̀ o ọlọ́run sowó lẹ́ẹ̀mí o yọba ní ká covid nineteen lọ tẹ́ẹ̀ bá la sọ lọ́dún ẹ̀ẹ́kùn sáì mọ iye iléyà tẹ́ẹ̀ fúnra o ẹ mọ́ ìjọba fámìlì yín rú o ọlọ́run ṣàánú wa o. bákan náà òun ni pé ibi ti iléyà àti láàmì jẹun lọ ágbáwò lọ ni tìtúnú àwòlá máa ń jẹun lọ bá jẹ sámúrù gbogbo eléyìí náà wà bẹ̀bẹ̀ àmọ́ ṣe fẹ̀kú lọ àwa ìyàwó wa ọmọ wa gbogbo fámìlì wa ká wọn jáde àfàwà ibùdó ọ̀rẹ́mà ọlọ́ọ̀bá ni yọnu sí wọn wọ́n gbà wá wọ́n ní kan aná lọ sí àṣà sọ́mùlà kánà ya kúrúkú fìlẹ̀ ẹ̀dá ìgbìmọ̀ alfọ́bùn ibùdó abbas wa abdullahi wàlá abbas wa aliyu wa jaafar wàlá hasan wàlá hussein wa usama bunu zaid wa zaid bunu harisa wa iman bunu humi aiman rọ́ọ̀fì ansọ́tàwù bí tahalili wa tẹ̀kbí rọ́ọ̀fì ansọ́tàwù bí tahalili wa tẹ̀kbí àwọn nínú àwọn tó ń gbé lọ́dọ̀ ànàbí mọ̀ bá kọ díẹ̀ nínú wọn ànàbí ó káwọn ìyàwó àwọn ọmọ àwọn ọmọ ọ̀dọ̀ àwọn ọmọ ọmọ àwọn ọmọ ìyàwó tó fẹ́ tọ́jẹ́ pé wíńdò ni wọ́n tọ́kọ wọn ti kú àbí dàìbọ̀tì ni wọn ànàbí ó kọ wọn lọ ibi wọ́n mọ̀ wá sí Allahu Akbar Allahu Akbar wọ́n mọ̀ sọpọ́ lọ́n tóbi wọ́n mọ̀ dúpẹ́ fọ́lọ́n àwa náà mọ̀ lọ á mọ̀ dúpẹ́ fọ́lọ́n á mọ̀ wí sókè kèé ṣe bíbí àwọn ọjọ́ yẹn àfọ àwa wọ́n sàlàyé mọ́sálà ìṣẹ̀ àdíyà ni kèé ṣe fẹ́yàn mọ̀ pèèyàn ló bíbí à ń torí ẹ̀ ọ̀rọ̀ umar abdullahi bin umar bin anabi abrahamu yẹn wọ́n máa wí sókè rọ́ọ̀fì ansọ́ọ̀tà wù jẹ́mọ́ sóyè àbí òye imam sheikh al-albani hasan adigun yẹn imam àti gbà wá anabi bá ń ọmọ ní kò sábìsì kan tó rinlẹ̀ ẹ máa gbọ́ mi o kò sí àdìsí ẹyọ ẹ̀ àti àdọ̀dọ̀ lórí kéde bó láti ṣùgbọ́n a rí àwọn ọ̀rọ̀ àwọn tàbí tó rinlẹ̀ lórí bò láṣọ máa wí hàn táwọn tàbí òun láwà dúró lé lórí tó ráwọn náà jọ máa kéwàá náà bì ṣùgbọ́n àtàwọn pé ká mọ̀ sọ pé Allahu Akbar ká mọ̀ sọ pé ọlọ́run tóbi ká mọ̀ sí láìláà ìlàláwò ká mọ̀ dúpẹ́ fọ́lọ̀ gbogbo eléyìn òyìn tó bá wù wá ní ká mọ̀ wí la ilaha illallah bá a ti bẹ́ẹ̀ bàbá tó máa ń fi àwọn wákà yorùbá fi òpópó mọ́kà àmọ́ róró àlùjánnà nílé wa gbogbo àwọn orí yorùbá yẹn òpópó mọ́kà àmọ́ róró ṣé wọ́n dé mọ́kà ní ìfẹ́ bó ṣe mọ́ òpópó mọ́kà àmọ́ lóòótọ́ táwa lóòótọ́ nàìjíríà ti kọ́ máa mọ́ gbogbo àwọn òpópó mọ́kà àmọ́ róró ẹ̀sìn àtẹ̀síbí wà tahalil wà tẹ̀kbír òun ni ká wa abdullahi ibn Mas'ud gbọ́dọ̀ pa àmọ́ abdullahi ibn Mas'ud ní kìbárì sọ̀hábà ara àwọn tàbí ara àwọn mẹ́rin tánàbí sallallahu alaihi wasallam tó ní ẹ lọ gba kùránì lẹ́nu wọn òun ni àfọ àwọn Abdullahi ibn Mas'ud nínú táwọn máa ń wí tán bá ń lọ yídì àbí tán fi máa ń rántí ọlọ́ láwọn ọjọ́ ọléyá torí pé Allahu akbar tán ní a máa yìí wọ́n ló pín sí méjì atẹ̀kbírù lè wà tẹ̀kbírù lè mọ́kànjá atẹ̀kbírù òun ni Allahu akbar sápáná èyí òun la ń bẹ̀rẹ̀ láti Dhul Hijjah wáhùn tùlẹ̀híjà wà láti bẹ̀rẹ̀ yàn ṣùgbọ́n àlùmọ̀kọ́ jà èyí sàkẹ́ni mú kíláàsì àmọ́ wí lọ́nà tí èdè ọ̀dì thirteen tùlẹ̀híjà o ṣùgbọ́n mò kọ́ jà díẹ̀ òun ọ bẹ̀rẹ̀ láti lè tó tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ láti fájírù yọmi àrọ́fà ìrún àsọ̀bá àtàkì ìjọ àràfà lọ́ndì nine àmọ́ wí yàn lẹ́yìn ìrún bàdà sọ̀làwà lẹ́yìn àwọn àrùn tá a máa wí kí wá ní gbólóhùn tá a fi máa ṣe tàbí ká sọ méjàdì mẹ́ta nínú tàfà wáyé gbọ́mọ̀ sọ̀rọ̀ òun ni káwọn sọ pé Allahu akbar Allahu akbar lẹ́ẹ̀mejì la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamdu tàfà wáyé gbọ́mọ̀ sọ̀rọ̀ dìnnà ẹ̀rì ni mùsọ́nàfù àfàwà ibn àbí ṣáibà mùsọ́nàfù ibn lẹ́ẹ̀mejì la ilaha illallah wa ẹ jẹ́ kí wáwù wáwù àtúkọ̀ àmẹ́ wallahu akbar Allahu akbar lẹ́ẹ̀mejì wà nílá ìlàhàm lẹ́ẹ̀kan sí àfáwà ibùn masúrì tẹ̀ wọ́n nínú sọ́ńdà lọ́dọ̀ wọn tó fẹsẹ̀ rinlẹ̀ Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar wà ṣùgbọ́n àwọn afọ àríkà bá sọ Allahu Akbar yẹn di mẹ́ta wọ́n ní amúrù fi ìwà àfẹ́ fi ìfà tá a bá sọ di mẹ́ta kò fi tó burú mbẹ́ ibi ìbò ni Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah wallahu Akbar Allahu Akbar walillahi alhamd kò sí tó burú mbẹ́ àwọn afọ àwọn ibùdó àbá wọ́n ní báwọn ti máa wí tiwọn sẹ́ǹsì ànábì sáà ti kọ́ abẹ́ká máa ní ọlọ́run tóbi tààlìm ọ̀kà òṣèlú ọlọ́run kádẹ̀ máa ṣe tààmìd kámọ̀ dúpẹ́ fọlọ́run ni kálukú wọn wá lo bí wọ́n ṣe gbọ́yé àgbọ́yé táwọn sàábẹ́ ìkiri ó wà aflam ó fi wá lọ́kàn balẹ̀ ju kémi ọkẹ́ rẹ̀ tèmi lọ nígbà àti rí àwọn àfáà àti rí àwọn narrations traditions actions látọ̀dọ̀ wọn àfáà wẹ́ẹ́ bínú Abbas àwọn sọ pé Allahu akbar Allahu akbar Allahu akbar àwọn òbí lẹ́ẹ̀mẹ́ta wàlélá ilẹ̀ hamdu Allahu akbar wa ajalu. Allahu akbar alama hadana. Àfà wa Ibn Abbas àwọn náà máa wíyìn. Ìmáàmù báyà ti gbà wá. Jàmá, àtórí mèé náà. Só ti yé, àtúnṣe kí ni o, àárí mèé. Ṣùgbọ́n torí àsìkò, káfà máa sọ pé ọlọ́run tóbi, ọlọ́run tóbi. A máa táàmà wí táàmà máa dúpẹ́ fọlọ́n pé à ń sọdún ábẹ̀ wí di àlàáfáàrì èyí tó nílẹ̀ dùn náà àwọn onímọ̀ tí máa ní máa kó gba àwọn fìlà àfùwà yìí lè mọ́jà ètò ọ̀rọ̀ náà lọ àmà wí tí èdè àlàáfáàrì ásírì ní ọjọ́ kẹtàlá oṣù dùnìhíjà eléyìí òní tó nílẹ̀ jù náà táwọn afá sọ ẹ tó bá bẹ̀ lọ ibi nǹkan dàbí ní pé ibi tàbá dà lọ ibi ká gbàgbé bọ̀ mọ̀kọ́ làfà tó tọ̀rí àdìsí àfà wa jábẹ̀ ọ̀nbẹ̀ lórí ilé fánàbí àsálà tábà ti lọ ibi kọ́lá fàtọ̀rì ànábì tó bá gbà lọ́kọ́ ní ọgbà bọ̀ tó bá rọrùn bẹ́ẹ̀ tí ò bá rọrùn tẹ́sẹ̀ ibi tá a gbà lọ one way traffic náà ni ká gbàgbẹ́ náà bọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ mọ́n bùkárí lọ́gbà àbí ti jábìrì ni wa kódà àbúrò rẹ̀ náà gbàdí ìfì wá pé tí kálukú ànábì ìsàsọ́là tó bá ti lọ sí ibi rọ́jà àfìgẹ́rì tọ̀rí àlẹ́bí kárajà fi ó ní ànábì ìsàsọ́là ń gbà so ni tó dáa káwa náà ò bákan náà tọ́wọ́ ayọ̀fẹ́ gbígbà bẹ́ẹ̀ kírun òjìnà káàrin lọ ibi ọbẹ̀ tàbí ká gbọmọ́ tó nà ọ̀tẹ́gbẹ̀dẹ́ sí lọ kírun dè ẹ̀gbọ́n ọ̀kadà yín ẹ̀gbọ́n ẹ̀sìn yín tẹ́bá lẹ́sìn ẹ̀gbọ́n mọ́tò tẹ́ pé bàálù gan ni ẹ̀ bá gbé lọ kò ṣe nǹkan kan so ká sì máa tábà wọ́n fẹ́ ká tètè dé mọ́tàláṣí ẹ̀yìn tábà ti dé bẹ́ẹ̀ sáré pé ní sọ́bàjá sí pé prayer grand láti fẹ́ kírun àmì tẹnafílà àjòkò àmọ̀ ṣe aláàpọ̀ aláàpọ̀ ẹ̀jẹ̀ mọ́tàláṣí òun ni àá ṣe tàhíyá sí ìmọ̀sí náà fílà méjì tá a fi máa ń kí mọ́tàláṣí kò sí náà fílà tí tọ́bájẹ́ mọ́sálásí nìkan láti fẹ́ kí ìdì ní ọ̀fà káṣe alákà méjì tá a fi máa ń kí mọ́sálásí bẹ̀tẹ́ pé prayer ground ni àájókòó lánàá ti ọlọ́run ìròyìn ìdì láàbà wà láàyè kọ́ mọ̀ àìpé ìrún àìpé kà mọ̀ kódà wọ́n ní òṣìṣọ́ láàtú já ní àṣà láàtú já kí wọ́n láàgbọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ kálukó jókòó ni ìmáàmù dé báyìí kò sí pé yọya aláàbà aláàbà ìmáàmù dé yóò sì bẹ̀rẹ̀ ẹ̀rọ fún wa bó wá ní kẹ̀síyàtù sọ̀lá àtìlẹ̀ àìd bó la fi ń kírun àìd èyí tó rinlẹ̀ jù ọ̀rọ̀ àwọn onímọ̀ sí sọ́nà bíi mẹ́ta mẹ́rin márùn-ún ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù tó jẹ́ pé àwọn àhàdíìsì tó wá látọ̀dọ̀ ànábì àsálà àlàyé tó rinlẹ̀ jù tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ òun ni mo fẹ́ sàlàyé fún wa torí àsìkò tí ó sì ìmáàmù tó fẹ́ kírun fún wa ó ti dé rákà méjì la máa ń kí fúnra ẹ̀ bó ti wà ní àdìsí àfáwà bílẹ̀ ìbúdó wọn pé sọ̀láàtù lè ẹ̀yìn ràkàtà tó ń sọ pé tàmámùn ghayru qasrin aláàlì sani nàbí yìí kan rákà méjì láti fún ibi kò rújú. rákà alákọ̀ọ́kọ́ ìmáàmù yóò ṣe Allahu akbar aláàkúbárù yẹn lákàtún tẹkìdírọ́tùl ìṣìrọ́m aláàkúbárù tá a máa kọ́ sí nù òun náà tẹkìdírọ́tùl ìṣìrọ́m ibẹ̀ ló ṣe duawul istiftah àdúrà tá a fi máa ń sírun subhanaka allahumma bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruk. ìmáàmù ọ̀wà tó ṣe Allah akbar mẹ́fà ní ẹ̀kún yóò jẹ́ méje yóò jẹ́ Allah akbar méje Allahu akbar yóò ṣe dùwáwò ìfìta lẹ́yìn tàbí àkọ́kọ́ Allahu akbar Allahu akbar Allahu akbar tí ó fi pé mẹ́fà kan alákọ̀ọ́kọ́ yóò jẹ́ méje papọ̀. inú kọ́wọ́ mọ́ọ̀mù kó ṣe déédéé bí bó ṣe wà náà àwọn àdìsí kan tàbí kó ṣe déédéé kí ni o èjìká méjèèjì lọ́lọ́ ṣùgbọ́n tọ́kọ̀ wa ni pé Allahu Akbar méje ni ó ṣe mọ́sálà ní ìtúnṣe jáde láàrin yẹn ṣé yóò máa gbọ́wọ́ òkè níbi kọ̀ọ̀kan àbí gbọ́wọ́ òkè ọ̀nbẹ nínú àwọn onímọ̀ wọ́n ní yóò máa gbọ́wọ́ òkè ọ̀nbẹ nínú àwọn onímọ̀ wọ́n ní kankan òkè. tó bá ti lè ṣe Allahu akbar alákọ̀ọ́kọ́ tó bá ti lè gbáwọ́ mọ́yà báyìí wọ́n ní olùgbọ́wọ́ òkè mọ́ ẹnu lásán ni wọ́n máa sọ̀rọ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar wọ́n lẹ́nu nìkan ni wọ́n máa sọ̀rọ̀ ìyẹn ló fẹ́ ẹ̀rin lẹ̀ jù wallahu alam ìyẹn ló fẹ́ ẹ̀rin lẹ̀ jù ṣùgbọ́n téèyàn bá gbọ́wọ́ òkè náà kò sí tó burú mẹ́ mas'ala mi ìtọ́jẹ jáde ńbẹ̀ yẹn láàrin àwọn tekbirot ṣé àdúrà kankan àbí zikiru ìrántí a ṣe látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kò sábìísì kankan tó rinlẹ̀ tó ní àdúrà báyìí lẹ́ṣẹ̀ láàrin ṣùgbọ́n akẹ̀rù inú àwọn sàbẹ tẹ́lú àwọn mọ̀sáìlú báyìí kò tó ń téèyàn ọmọ jà sí mọ́sálà ìṣìṣẹ́àdíyà ni jẹ̀mọ́ mọ́sálà ìṣìṣẹ́àdíyà mọ́sálà táwọn sàbẹ táwọn náà ṣe ṣe àdùn wọn ni láti rí pé Abdullahi ibn Mas'ud wọ́n ní pé òun sọ pé báyìí náà kúlì tẹ̀kìdì rọ̀táì alhamdulillah alhamdulillah láàrin aláwọ̀ agbárúkọ̀ ọ̀kan a lè máa sọ pé alhamdulillah alhamdulillah wà sànáwò alàlá a lè sọ pé ẹ̀yìn fọ́lọ́ kí ni túmọ̀ rẹ̀ allahu akbar subhanallah walhamdulillah allahu akbar subhanallah walhamdulillah kò ní wí òkè jẹ́jẹ́ ni o allahu akbar subhanallah walhamdulillah jẹ́mọ́ sórí àbí òye àfáà wa ibnu mas'ud àwọn a máa ṣe bá ní ìsìn àfọwọ́ ẹgbẹ́ mọ̀ sọ̀rọ̀ wọn máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí pé sàbí kankan sọ fún wa kó ń bíbí àní wọn táwa náà bá dẹ́gbẹ́ pé ó ń ṣe bíkìrù láàrin aláàbánu ìsọ̀rọ̀ bíbí ọ̀rọ̀ ìgbìyànjú ni ọ̀rọ̀ ìgbìyànjú mọ́sálà ìṣàdíyà kò tó fẹ́ wà bá dá èèyàn torí ẹ̀ ṣùgbọ́n lódodo ààrí pànàbí máa ṣe bẹ́ẹ̀ tó ń bá wá rí náà sàbí fẹ́ pé ìṣe àdùjẹ òun láàrin Allah akbar kọ̀ọ̀kan ní ṣe subhanallah walhamdulillah tó àtẹ̀dákẹ́ pé kò sábà lẹ́ńtọ́ òun náà fẹ́ràn sí ọlọ́run láàrin kò sí tó burú ń bẹ́ẹ̀ ṣùgbọ́n àràdìsì kankan tó wá dà rẹ̀ lórí ẹ̀ sọ ànábì dákẹ́ lórí àwọn ẹ̀yẹ. jẹ́mọ̀ tá a bá ti wá gbọ́ yẹn náà yéé ìyẹn ọ̀jẹ̀ ká wá mọ̀ wípé ìrun rákà kejì ni la fẹ́ dé báyìí. rákà kejì sẹ́fì ìmáàmù ó dìde láti sùjúdù wá sókè yóò ṣe Allahu Akbar wá sókè Allahu Akbar tó wá sókè àníkà. lẹ́yìn ìtọ́ wá ń ṣe wá sókè òun tó bá ti wá dúró tó ti wà mọ̀ẹ́fẹ́dìlàn kọ́ ìmọ̀ yóò wà ẹ̀sẹ̀ ṣe Allahu akbar márùn mi Allahu akbar márùn ṣe bá sọ mọ́sálà méjìlẹ̀ ẹ̀ka báwọn àìdá kọ́ gbọ́wọ́ òkè àbí kọ́káwọ́ rẹ̀ méjèèjì làwọn kọ́káwọ́ yẹn àní lọ́fẹ̀ẹ́ ẹ̀rùn lẹ̀ jù jọmọ́ sẹ́wọ̀n tá a bá fi márùn yẹn fún èyí tó ń ṣe bọ́ọ̀lù àfọkè mẹ́fà ní ọjọ́ ṣùgbọ́n èyí tó ń ṣe bọ́ọ̀lù òkè àmì kàǹtì ẹ̀ márùn tó ṣe lórí ìdúró òun la kà yóò jẹ́ pé aláàbá méje ní rákà alákọ̀ọ́kọ́ márùn ní rákà ẹlẹ́ẹ̀kejì jọ̀mọ́ ìtagbọ́nù náà yìí nínú àwọn nǹkan tí ó yẹ kí á ṣàlàyé ẹ̀ fúnra wa ni. nínú àwọn nǹkan míì sáàsàdé tó yanjú ni pé súrà wo láàkè ní rákà alákọ̀ọ́kọ́ àti rákà ẹlẹ́ẹ̀kejì àwọn hadith pọ̀ lóríṣiríṣi ọ̀bẹ nù àwọn àdìs nípa níbi àsálà tó bá fẹ́ kírun ìtúnu àwẹ̀ àbílẹ̀ yábà wọn rákà alákọ̀ọ́kọ́ sóràtù kọ́ kùrán chapter fifty ànábì òsìkà kọ́ọ̀fù alukur'anil majid yọ̀ọ̀kà délẹ̀ rákà kejì yọ̀ọ̀kà sóràtù lẹ́kọ́mọ̀ sóràtù alukọ́mọ̀ ní rákà kejì o ní rákà ẹlẹ́ẹ̀kejì yọ̀ọ̀kà sóràtù lẹ́kọ́mọ̀ ànábì àsálà máa ń ṣe bẹ́ẹ̀ jama ilẹ̀ yorùbá wá bíi tí ìmọ̀ bá jẹ́ sọ́mọ kùránì káàbì tẹ̀júwì wàláì tó lè dìran Allahu akbar tọ́tafáàtì alhamdulillahi rabbil alamin ọlọ́kàdé ghayril maghdubi alayhim waladdallin àmì ọlọ́kàdé qaf walqur'anil majid lọ́bàá ń kà lọ tẹ́lifà tí wọ́n bá sọ́lá ń ra yìí ilé ìjọba tí àwọn èèyàn ní wá àwọn èèyàn ilẹ̀ Yorùbá wọ́n ya ọ̀lẹ́ ń bitọ̀ lọ tó bá jẹ́ bọ́ọ̀lù wọlé tó wákàtí méjì o ìmáàmù tó ń bá kéwù kàwá láì tó bá ń ka Kùránì dáadáa inú yóò sì máa dùn ẹ bá jẹ́ ní Ọlọ́run ẹ ní rántí pẹ́sẹ̀ ń ròyìn ìmáàmù tó ń bá ní kọjá pé sọ́ọ̀fù kọ́ ṣùgbọ́n pọ́blẹ́mù lẹ Yorùbá ni pé mélòó ní ìmáàmù tó wọ̀n gan-an sọ́ọ̀fù kọ́ fún lórí <laughs> mélòó ní ìmáàmù tó lè o à ń ṣàlàyé ni pé níjọ́ tá a bá padà sí bí bí wọ́n ṣe ní ká máa ìmáàmù wàhálà ọ̀sẹ̀lẹ̀ ńlẹ̀ yorùbá tọ́lọ́pọ̀lọpọ̀ máa mọ̀ ẹ mọ̀ ṣùgbọ́n ọlọ́run tàgbà bẹ́ẹ̀ ká máa ọlọ́run tó gba kájọ rí ọ̀nà ọlọ́kájọ wà lùjá náà ìbámu tó bá rò kà èmi ò ní kọ́ọ̀fù lórí mi ò sì ní kọ́mẹ́rù lórí àdéhìtì mi tó wáyé fànàbí àsálà a máa ka sọ́rọ́tù àlá níbi alákọ̀ọ́kọ́ yóò ka sọ́rọ́tù gáàsíà níbi ẹlẹ́ẹ̀kejì sàbíhìsmà rabbikal àlá alladhi khalaqa fasawwa ọmọ wa kà lọ إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى ọba lọlẹ̀ ń bọ̀ wá níbi láta kejì hal ataka hadithul ghashiyan ojú yawma idhin khashiya ọmọ tó kàwọn náà délẹ̀ èyí ò tiẹ̀ rí ó tó wà níwọ̀n fún wọn bẹ́ẹ̀ yẹn bá tó ka fẹ́ bíi àti gáàsìyà náà ẹ tọ́ra àwọn èèyàn sájà ọ̀lẹ́ tí wọ́n tó máa complain kí la fẹ́ sínú ìsìláàmù nígbà pé gbogbo àwọn ọ̀run wa mọ́dá àmọ̀ ta ni aláàgbà kúrò aláàgbà wàlẹ̀ àti alá ìdì ìrora ní akọ́kí bó ṣe wà ní àdúgbò tí mo kà fún wa lẹ́ẹ̀kan yẹn ìrora akọ fi bẹ̀rẹ̀ nígbà bá kírun tá a ti fi ọlọ́run bẹ̀rẹ̀ ẹ wá lọ máa pa ẹran ẹ máa gbádùn léyà yín àwọn ìmáàmù náà káhàwọn jama sọ́rọ́ tó lè gáàsíà méjì náà ti tó tá a bá ti kírun ọlọ́run gbà bẹ́ẹ̀ tá a bá wà á màkà kanu mẹ́rẹ̀ ẹ̀dínmọ sọ yìí a lè ka èyíkéyìí súra o ọlọ́run gbà o ẹ má jà fún sí wa gbọ́ o ìmáàmù tó bá líbi líbi tó bá ka ìsáájà wàhálà ètò fi kúlò aláwòlé ìrún yídì ẹ̀lá àti àdọ̀dọ̀ ọlọ́run gbà wọlé ṣùgbọ́n aṣọ àwọn tó wáyé nú àdìsí tánàbí ti máa ń kà téèyàn bá lè ṣe bẹ́ẹ̀ ara téèyàn tẹ́lẹ̀ súnà nìyẹn kọ́lọ́n kan wa lọ́wọ́ ní orí rẹ̀ ẹ̀yìn rún lọ́wọ́ àtàkùtùbà jama akínú tẹ́ ẹ̀mẹ́ ìdíde o ìmọ̀ọ́mù oṣù kútùbà kètì kan bá rí kábíyèsí àlà ẹ̀mọ́ sáré ra pọ̀pọ́ọ̀fù ẹ̀mọ́ ra ẹ̀gbọ́n sí o ẹ ṣe sùúrù kí ìmọ̀ọ́mù ó fi ṣe kútùbà ni ìgbà tí wọn bá wá parí kútùbà tó bá jẹ́ tunu àwẹ̀ yọ̀ọ́ ràn yín létí àwẹ̀ sí tù ṣàwáàrù àtàwọn nǹkan míì tó bá jẹ́ ti léyá yọ̀ọ́ ràn yín létí pé ọdún léyá ọdún ọlọ́run ni o ẹ sọ́ra fún ìyapa ọlọ́run o ìmọ̀ọ́mù ọba yín sọ̀rọ̀ bó o lẹ́sìn fún ẹran léyá àtàwọn nǹkan míì tó bá jẹ́ general ní ìparí jọmọ́ àti sọmaráìsì àkàmùlẹ̀ obìnrin wà sọ̀lá àtìlẹ̀ ẹ̀yìn kọ́lọ̀ ń dẹ́wúlò fẹ́mi tí mo fàfẹ́ nǹkan ẹ̀gbọ́n àwa níbi kápẹ́ra wa sákìyèsí àwọn ìyapa ọlọ́run pọ̀ táwọn èèyàn máa ń ṣe lásìkò ọdún lákọ̀ọ́kọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí covid-19 ò tiẹ̀ lè jẹ́ rí ìrèsè lọ́dún ṣùgbọ́n covid-19 ọlọ́ọ̀ táwọn ọgọ́ yé pé ìyapọ̀ ọlọ́run pọ̀ tán máa ń ṣe lásìkò léyà lákọ̀ọ́kọ́ wọ́n máa ń ṣe kánífà láwọn ìlú tí wọ́n ń lẹ̀ yorùbá yìí kánífà àwọn ọmọ àfáà ń ṣe àwọn ọmọ ìmáàmù wọ́n ń ṣe nílùú wa ìsáàbàmọ̀ ìlú mi ìmáàmù kánífà wọ́n ṣe ń bàdàn ìmáàmù kánífà kánífà àwọn ìmáàmù àwọn ọmọ ìmáàmù àwọn ọmọ àfáà ló ń ṣe àwọn ọmọ tọ́ọ̀bù kẹ̀kọ́ wọn ni gbogbo àwọn ìtọ́mọ̀sẹ̀ láwọn ìlú mi náà ojúde ọba nǹkan nǹkan ọmọ ìyá kan náà gbogbo wọn o mùsùlùmí ẹ má bá wọn ṣe nǹkan ọdún àti sọfà nàbí sọfà wọn mùsùlùmí ọdún ìjà ìlíyà fẹ́ ṣe ọlọ́run ti fi lé yàtọ̀ àwẹ̀ rọ́pò ẹ mọ̀ bá dá sí àti gbogbo àwọn celebrations àwọn ọmọ olórin náà wọ́n ní báṣe máa ń fẹ̀yìn jẹ́ o sunday tó bá tẹ̀lé ọdún wo nìkẹ́ wá ṣe kinní kan wọ́n lè pè ní kinní kan night wọ́n fàfún ló kọ̀ọ̀kan àtìyàwó one five eh, ẹnìkan one thousand wọ́n sábà yí tó jẹ́ pé ọkùnrin gbogbo àwọn ijó ìlú eré sọmọ ṣe lásìkò lẹ ẹ má bá wọn dá sí o ká mọ kọ lẹ́tà sí ìdùnnú ọlọ́run ìyọnú ọlọ́run náà ní àwa o nínú àwọn àdánwò tí máa ṣẹlẹ̀ nu ẹlẹ́kejì ẹ̀yin obìnrin wọ́n fẹ́ kẹ́ ẹ wọ ìjáàbù yẹn lọ rìn kódà àwọn sàádé bèbè ìdáná láàyè kúnnù láhà jìlìbà tá a bá rí àwọn obìnrin tí ó ní jìlìbà ànẹ́bí lẹ́ńtọ́ bá ní kọ́ yá yín gbogbo ẹ̀yin òbí Eh, pùpíọ̀n eh, nǹkan kàfà wọn ọmọ yín ẹ má wọn ọmọ yín obìnrin kan la wọn o àdánwò tí ń o ọmọ tí wọn sọ balẹ̀ yóò sọ wá ẹ tàn o ẹ ẹsẹ̀ o wọn ò sọ wá já bẹ́ẹ̀ fáwọn ọmọ náà ọlọ́wọ́ láti ẹ̀rà wọ́n fẹ́ wọ jáàbù lọ sí o ẹ̀sìn ìjáàbù o èèyàn gbogbo òbí o ó yẹ kẹ́ ẹ máa dunnú ni àwọn ọmọ tẹ́ ẹ máa rẹ́rìn tẹ́ ẹ bá dénú sàárè nu o àwọn ọmọ tẹ́ ẹ máa gba ládá lórí ìjáàbù ẹ má gbógun tì wọ́n o ẹ̀yin gẹ́ tó rà jáàbù fún wọn káàsì mọ̀ pé ẹ sọ̀pọ́ọ̀tì tán ṣe ẹ rà jáàbù wọn bí lè yàtọ̀ ń bọ̀ yìí ẹ bá wọn rà jáàbù tó balẹ̀ kí wọ́n ràn kọ́ balẹ̀ dẹ́dẹ́ káwọn lọ ibi kódà ẹni tó ẹgbọ́ lọ́ba ní kágbọ̀n yẹn yóò débẹ̀ tó gba àwọn ọmọ yẹn jẹ́ ká bojú lọ ibi káàsì ẹ̀ máa bojú lẹ́kọ̀ọ́ ká bá lọ ibi àwọn kẹsẹ̀ rí ọ̀la inú òsì máa bí wọn pé àwọn mùsùlùmí lọ́lọ́ ibi nínú ìjáàbù ńláńlá ìjáàbù tẹ̀sìn ní òkè ṣe ìjáàbù fáṣọ o torí ìjáàbù ayè kó fẹ́ sí ìjáàbù o bó ti wà ní ìsìlámù là ń sọ yìí o ẹ má jẹ́ kálukú afẹ́fẹ́ pé àwa ń lọ ibi ìránukọ́ wà sí èsì rẹ̀ gbogbo ó ti tọ́pẹ̀ gbogbo ọwọ́ ó ti tọ́ bí ẹ̀pọ́ wá tó polówó afẹ́wó ní ibi tá a ti lọ sí lọ torí náà ká gbogbo eléyìí ká sọ ṣe jàmáà ká o ká obìnrin wọ́pin lọlé eh, àfẹ́sọ́nà mi mo fẹ́ wà lọlé eh, mo fẹ́ lọ sẹ́ran léyà ń bẹ̀ wọ́n èso yìí gí ó yọ́ lọ sunlé àfẹ́sọ́nà rẹ̀ ó tún lè sáráàfù gan eh, wọ́n ní ká wá bá wọn àti àti ìmẹ̀sí léyà ọfẹ́ bá wọn ṣe iléyà yọ́ wà sáráàfù ó lè fún Ìbàdàn lápẹẹrẹ ní ìsìn kọ́ lọ sí Èkó àbí kọ́ lọ Abẹ́òkúta àbí kọ́ lọ sí Ìkirè àáfà torí pọ́fẹ́ ṣe kí ni o ọfẹ́ bá wọn ṣe ọdún léyà gbogbo eléyìí ẹ̀yin obìnrin tẹ́ ẹ yẹ́kẹ́ ẹ ìwọlé ọkọ má lọ fìranù lọ́dọ̀ àfẹ́sọ́nà rẹ ẹ ìdẹ́lẹ́tọ̀ ara yín o gbogbo ẹ̀yin òbí tí amẹ́ríkà ọmọ yín obìnrin náà kan ẹran léyá ẹ sọ ṣe o ẹ mọ̀jọ́ ọmọ yín obìnrin ẹyọ kan lọ́dọ̀ ẹran léyá pàápàá fáwọn àpá àdúgbò ẹ jẹ́ wọ́n pé méjì o kéjì sí rẹ́sìn pọ̀ nù lè dún òrèfùn kan sexual harassment ọwọ́ àbẹ́ o ẹ̀dá ọmọ ẹ̀yìn sábà tẹ́bá àwọn náà báyẹn ya kán jẹ́ méjì ẹ̀mọ́jọ ọmọ kan ọ̀dà pàápàá ọmọ tó ti bàlágà àmọ́ tó súnmọ́ bàlágà ọlọ́run jáde owó ṣe wá o à ń gbọ́ fújì à ń mutí à ń ṣe sìnà à ń jórun ná ara ẹ̀ ní àwọn obìnrin jẹ́rìí fámì ẹjẹ́ kílẹ̀ yóò fújọ́ kan jọ méjì àwọn yàtọ̀ sànà wọn máa ń fà àwọn èèyàn lọ jórun ná wọn gbèwí ìdìbò ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ̀yin ọkùnrin ẹ má ràn sókòtò fẹ́ǹsì tí o kò sókòtò ọ̀wà kẹrin yàmà yẹn ẹjá sọ léyà yẹn ọ̀fẹ́ kó ṣe dáadáa bí ọmọlúwàbí ni o ẹsẹ̀ náà nílànà ti súnà ní o ẹ má mutí lásìkò léyà o ẹ má ṣe jẹ́rì ẹ má ṣe fámi o ẹ má bora o ẹ má ṣe yàpọ̀ ọlọ́run o ẹ jẹ́ àmà rántí ọlọ́run ni o ọdún àyàmú akílù wàṣọ́ọ̀dù wàdíkìrì la àwọn ọjọ́ tá a fi máa jẹun tá a fi máa mu tá a fi máa rántí ọlọ́run á ṣe dáadáa wá bí al nínú ìwáyà mi tọkọtaya ẹ gbádùn ara yín ẹ ṣe dáadáa ẹ dùnra yín nú ẹ má jẹ́ àyàpọ̀ ọlọ́run o ẹ má wo àwọn kẹsẹ́ẹ̀sì búú gbogbo àwọn eré bú blue fíìmù àwọn eré yorùbá abú tí wọ́n máa fi òun hàn àwọn eré india fíìmù tí wọ́n máa kó àwọn ọmọ yín bá ṣe ń ṣe tí ọ̀dá ẹmọ́jà fásitì lè yá ẹmọ́jà fi yàpọ̀ ọlọ́run o abẹ́ ọlọ́run ọba àlejò ọlá ibi a ti ṣe àtúnṣe ọlọ́run foríjìn wa o ibi a bá ti sì sọ ọlọ́run aládìní apá afẹ́ sọkúsọ foríjìn wa o ibi àwọn ọmọ yàrá ti sì wá gbọ́ ọlọ́run foríjìn àwọn náà jẹ́ káríyọ̀ náà gbogbo àwọn òbí wa tí wọ́n ti kú ọlọ́mba ní sọ̀rọ̀ kẹ́ wọn àwọn àfa wa tí wọ́n kọ́ wa àwọn tó ti kú nu wọn ọlọ́mba ní kẹ́ wọn àwọn tí bẹ láyé jẹ́ kí wọ́n mọ̀ wà dáadáa o ọ̀là aláhàwùlà wà láàfù wáta ilà abdullahi ilà ilà abim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi wa barakatuh